sẹ́yìn lẹ́nu torí kí wọ́n lè bá jẹ́ ẹrú ọlọ́run olùsìn lọ́run lódodo ọlọ́run lè dá wa ní wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah àárín ìránṣẹ́ kárí àfi nítorí kí àwọn èèyàn wọ́n lè bá àwọn àtẹ̀láṣẹ rẹ̀ pẹ̀lú ìyọ̀yọ̀ ọlọ́run ìránṣẹ́ tí wà á táwọn èèyàn máa gbọ́rọ̀ rẹ̀ tó máa tẹ̀ lásẹ̀ rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọ̀ kìí sọ̀rọ̀ ẹnu lásán ẹni irú ránṣẹ́ bẹ́ẹ̀ ló fi máa pe àwọn èèyàn ẹsẹ̀ ẹ má ṣe lásán kọ́ ni ó fi máa bá àwọn èèyàn wí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà níṣẹ́ ni wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa ilé ìtọ́nà wọn bá fi ránṣẹ́ wọn pẹ̀lú àwọn ọ̀pá rẹ̀ àtàwọn àṣesí rẹ̀. eléyìí isi gbogbo onílàkà yóò rí tí wọ́n tara rẹ̀ tó máa wà wọ́kọ́sí rẹ̀ níbi dáadáa ṣíṣe àti níbi dídínà sí àyíká. a ike gbogbo ìwà gbogbo èèyàn pátá ẹ̀yìn lẹ́yìn ànábì wa Muhammad ọ̀nà wà ọlọ́wọ́n bá ọlọ́run ló sì ṣe ní ọ̀ṣọ́ pẹ̀lú àwọn àwa alápàlẹ́ àwọn àwa tó dára eléyìí tó jọjú bébí pé ọlọ́run tó dára oní àtúnrò yẹn rẹ̀ wọ́n wá ẹni nẹ́kẹ̀lẹ́ alẹ́ kólókè nàbí ọlọ́run dájúdájú mọ̀ búra pé wà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ bẹ lórí ìwà tó ga nínú hadith eléyìí tó fẹsẹ̀ nílẹ̀. النبي صلى الله عليه وآله وسلم أني إنما بعثت لأتمم مكارم الأخلاق níṣẹ́ lọ́lọ́wọ́ bá rìn kí ni bá wa pé àwọn ìwà alápàlẹ́ tílẹ̀ ìbá rí bá mélòó iná ìlẹ́rù pali mẹ́nu bá nínú àwọn ọ̀wà anábọ̀ Muhammad sallallahu alayhi wa tọ́nà fi sí ní ànábì àti ìránṣẹ́ rẹ̀ dájọ́jọ́ àwọn ọ̀wà yìí pọ̀ jọjọ àwọn ẹ̀kọ́ téèyàn sì lè rí mú nínú ẹ̀ wọn lọ jáde rẹ̀rẹ̀ ibi kan tá a sì ti lè máa mú ọ̀rọ̀ nípa ìjọba jẹ́mọ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi hàn lọ́kàn balẹ̀ jù oná làwọn síra al pàápàá jùlọ àwọn tíra tó so pé àwọn ẹni tí wọ́n kó jọ wọ́n ti dá májẹ̀mú fúnra wọn bí gbogbo àdídì táwọn mú wá nínú tíra yìí bí ó di àwọn ìgbà wọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn èyí tó so pé kò ní ìtújúnú kò sì lẹ́jà ń bá kàn nínú rárá irú àwọn tíra yẹn tá a bá rí jọjẹ máa ìtàn gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àhàdìdì yìí. àdìmú dada. bẹ́ẹ̀ na tíra àhàdìsì yòókù táwọn ẹni tó kojọ ọ̀dà mọ́jẹ̀mú pé àdìsì táwọn ó kì bọ́nu àwọn yìí gbọ́dọ̀ sí ìtọ́fẹsẹ̀ rìn rẹ̀ ó gbọ́dọ̀ sí ìtọ́fẹsẹ̀ rìn rẹ̀ àwọn náà ni àwọn tó wúlò aláwọ̀ a máa ń tẹ̀lé láti mọ̀ yìí pé àdìsì yìí tó wá lọ́dọ̀ lágbájá sí àbí yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tí máa nínú àwọn tíra tí wọ́n ti ń pè kan ìgbésí ayé àlejò Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn àwọn tíra síra àwọn ké ọ̀pọ̀lọpọ̀ oríṣi nǹkan lọ́wọ́ nù síra nítorí pé àwọn míì lè járò sọ àwọn míì lè jẹ́ pé yẹ wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ àwọn míì sì lè jẹ́ pé wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ àbí àdìsí tó mú wá táwọn náà fi rí àwọn àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ ló ti dé pọ̀pọ̀lọpọ̀ ní ìgbẹ̀yìngbẹ̀yìn wọ́n gba àwọn ìyànjú tó wúlò nípa pé báwo la ṣe fẹ́ gba àwọn tíra tó ń sọ nípa àgbésí ayé ànábì sallallahu alaihi wasallam báwo la ti ṣe fẹ́ gbà wọ́n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ lọ́nà tó fi dé pa àwọn hadith tí ò fẹsẹ̀ rinlẹ̀ á mọ ọkọ nínú ìtànpè ní tàgbésí ayé ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tó máa sọ nípa tàgbésí ayé rẹ̀ tá a bá wá tá a rí hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tó tọ́ka sí àjẹpà lè fi sẹ̀rí ṣùgbọ́n tá a bá wádìí tá a rádì tìtọ́ fẹsẹ̀ rìn lẹ̀ tọ́tọ́ka sí i a lè máa fi irú rẹ̀ sẹ́rí irú ẹ̀ wọ́n kọ àwọn tíra tó tó pọ̀ lórí rẹ̀ lẹ́yìn nínú rẹ̀ ní tíra ti olùmọ̀ Sheikh Akram Diya'ul Umari tó kọ tíra yẹn wọ́n pè ní as-siratu an-nabawiyyatu as as-sahiha nínú tíra yẹn gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tó wá látara àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ nípa àtàgbèsè ànábì sallallahu alaihi wọ́n fi rinlẹ̀ sínú tíra yẹn. akramakumullah lábẹ́ bẹ́ẹ̀ nítawọ́ wa mẹ́nuba lónìí yóò jẹ́ pé àwọn nǹkan tó wá nà ni láwọn nǹkan tó sì kún régé eléyìí tó ti yẹn náà bá gbọ́ olè sọ́fẹ́ lónìí kò ní í sínú wípé ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ ọ̀rọ̀ tá a mọ̀ bọ́ fẹsẹ̀ rinlẹ̀ bí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kò ní sínú bẹ́ẹ̀. lẹ́yìn wá gbà náà ìwà anábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ pípọ̀ torí ẹ̀ kìí nǹkan tí wọ́n lè parí ní ìdánilẹ́kọ̀ọ́ oríṣi mẹ́wàá wọ́n lè parí rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam báwo làánú rẹ̀ ti ṣe tó nínú wa rẹ̀ òun náà ní kó láàánú nínú wa rẹ̀ òun náà ní kó láàánú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó sọ fún wa nípa anabi muhammad sallallahu alaihi wa alihi wasallam wọn ni laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. ọlọ́run ròyìn rẹ̀ pé aláàánú ni oníkẹ́ni lórí àwọn olùgbàgbọ́ òdodo. ẹ mọ̀ pé ìran ó ṣe àjòjì pípọ̀ sí àwọn èèyàn rẹ̀ torí àwọn èèyàn tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó mú ànábì sallallahu alaihi wasallam jáde nínú wọn abọ́gibọ̀ ọ̀pẹ ni wọ́n oníkálukú wọn ló sì ní òòṣà kan tó jẹ́ pé ń fọlá fún wọ́n sì ka òòṣà wọn kún àwọn olúwa wọn wọ́n gbà pé àwọn òòṣà yìí àwọn náà lẹni tí ń darí ìgbésí ayé àwọn eŋti àwọn òòṣà yìí sẹ́nu ìgbésí ayé àwọn ọ̀pọ̀ torí ẹ̀ kí làwọn ò fi san àwọn òòṣà yìí kò síbi káwọn ọmọ jọ́sìn fún wa. anabi sallallahu alaihi wasallam ẹ̀sìn tọ́lọ̀ wọn fi ràn ní pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. fi yé wọn pé Allahu rabbul alamin ọ̀kan ṣoṣo ni o. òun náà sì ní ọba tó ṣe pé a máa ronú kan. òun lọ́ba tó ṣe pé. kọfẹ́ nkankan lọ́dọ̀ wa tó ní bùkátà sí nígbà gbogbo ala ní bùkátà sí olúwa yìí kò bí ma bẹ́ẹ̀ nìkan ò bí kò sì sí nkankan tá a lè fi wé kò ní nkankan tá a lè fi jọ olúwa yìí lẹni a tá a wa nínú nǹkan tẹ̀yìn ṣe tẹ̀ǹgbé lọ fẹ́lómi jẹ́ kàkàrà àjọsìn ẹ̀sìn tọ́lọ̀ wọn fi ránṣẹ́ yìí ó ń fi yé wa yé pípín ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣe ara àjọsìn ìjọsìn ni ìgbà ti ń gbé lọ fẹ́lómi tó yàtọ̀ sí ẹlẹ́dàá yìí ba ọmọ èèyàn lọ́kàn jẹ́ ó náà ní kí sọ fún pé nǹkan tẹ̀ ń ṣe yóò àti kí gbogbo ń tẹ́ ń pè lọ́nà ìgbẹ́ mà ní. ibi tẹ́ ẹ̀rù pé ẹ fẹ́ gbà sórí rẹ orí bí wọ́n máa ń ṣe ń bẹ̀ yìí máa bọ ọmọ èèyàn lọ́kàn jẹ́ púpọ̀. kò wá sí bí ọmọ èèyàn yẹn ṣe lè rọra rẹ̀ tó kò ní fẹ́ rírù rẹ̀ kò sì ní fẹ́ gbóhùn rẹ̀ yóò sì máa ṣe ní gbogbo ògbà bíi kápẹ́ wọn á túfọ̀ rẹ̀ fò nítorí pé gbogbo ń tọ́ ń sọkọ̀ balamu ìwọ gangan ni ó kà kọ́ta ńlá láì mọ̀ ẹ́ pé bọ́yá kò sọ̀rọ̀ méjì fún un nínú gbogbo ẹni táwọn jọ ń kóra àwọn kábì rẹ̀ ìwọ lọ fẹ́ kó wọn wọ náà ìwọ lọ fẹ́ kó wọn ṣègbè ìwọ gangan lọ fẹ́ kí tòun gbé torí pé ọmọ èèyàn ọpọlọ kúrú ẹ̀yin mẹ́yẹ ọ̀tá ń pè lọ́rẹ̀ẹ́. ọ̀pọ̀ ẹ̀mẹ́yọ̀ rẹ tẹ̀ mú lọ́dà nítorí pé ẹ̀yin ọ̀mà. àwọn tí ọba wa láàyè yín tí ó fi yé yín ọ̀tá náà lẹ mú wa àwọn aláwọ̀ wa fẹ́ ọ rí lò wọ́n wá lọ́ọ́ darin kó tó máa lọ tọba darin náà ta ní ọ̀bọ̀ gbé so ìdí nù tó fi jẹ́ pé ọba ni lọ́kàn jẹ́ ikpe àwọn èèyàn anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn ìbídà wà pọ̀ ẹbí ṣe ọsọ wa dọ̀kan ìlú dà wà pọ̀ ìrànjọpa wà pọ̀ àwọn ẹni tó yẹ kó jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ gbárùkù tí àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ takò àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ń wá ṣùṣùbù rẹ̀. nítorí pé ní ti ń pè wọn lọ síbi rẹ̀ kò bá wọn láàmú. láyé ìgbà tí ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ọjọ́ ayé ojú dúdú tẹ́ obìnrin lọ́kọ obìnrin sì ń bímọ ṣùgbọ́n ǹjẹ́ gbogbo obìnrin tẹ́ bá lọ́lọ́kọ náà lọ́lọ́kọ gbọ̀nà tọ́tọ́ láyé níwọ̀nba bí àlàkalẹ̀ tí wọ́n náà ti ṣe ma kìí ṣe bẹ́ẹ̀. púpọ̀ nínú àwọn obìnrin gẹ́gẹ́ nǹkan tí wa Aisha radiyallahu anha tó ròyìn fún wa gẹ́gẹ́ bí tó wà ní Sahih Bukhari ìṣẹ̀mí ni wọ́n ṣe. obìnrin wọ́n ti di pọ́ńtọ́ lọ́nà tó ṣe pé kò sí tí ò lè balẹ̀ wọn. àfi bí ìgbẹ́ eléyìí tí wọ́n tu sí gbangba ibi tó jẹ́ àrọ́wọ́ tó gbogbo eṣinṣin bẹ́ẹ̀ làwọn obìnrin rí ń gbà yẹn akramakumullah wọn lóbìnrin gan wọn a máa ta kọ́tìn sẹ́nu àná wọn wọn wá ṣe bí àtìá bá ti à ń bá ti ń fi sọ́tún ti ń fi sósì. So gbogbo àwọn ẹni táwọn náà ń wá ìranù wọ́n ti mọ̀ pé oníbàárà kan wà ń bẹ kálukú wa lọ máa bá wọn kí zina máa ṣẹlẹ̀ wọ́n tún ní ìtumọ̀ ń ṣẹlẹ̀ láyé gbà bí obìnrin ẹyọ kan yóò fún àwọn ọkùnrin bíi mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí kó má tó láǹfààní kó ní kálukú wa bóun sùn. ẹnìkan lẹ́yìn ẹnìkan ẹnìkan lẹ́yìn ẹnìkan ẹnìkan lẹ́yìn ẹnìkan títí tí gbogbo wọn fi wá bá sùdán. tọ́lọ̀mùbá wa kádàrá kó doyún obìnrin yẹn wà á tẹ̀sẹ̀ nínú àwọn ẹni mẹ́wẹ̀ẹ̀wá o yọ wà á lọ gbọ́ ọmọ bá gbé wọ́n lọ lọ́mọ yìí irú sẹ̀mí tí wọ́n ń sẹ́yìn ṣé nígbà wọ́n sọ pé ẹ má ṣe ranù má gbogbo nǹkan yóò rí búlé yẹn máa bá ń bẹ sẹ́rù pé wọ́n fòdòdó pàdé ànábì sallallahu alaihi wa sallam wọn ní fòdòdó pàdé rẹ̀ ayé ìgbà yẹn ayé ìgbà tó ti pé owó èlé ni àwọn èèyàn tó lówó tó lówó sí ni àwọn ẹni tó yòlòjì tó yòlòjì sí ni torí pé tó máa ń ṣẹlẹ̀ nípa capitalism yẹn irú ìtẹ́yìn náà practice ní nàìjíríà bíi ó ti wà tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ délé ayé capitalism àwọn tó lówó àwọn ò máa sọ fún ẹni tí kò lówó kó lè wá yáwó tó bá sì wá yáwó yẹn nǹkan tó kàn wá bẹ̀ ni pé ó fi nǹkan kan dúró ṣùgbọ́n gbogbo hundred thousand tá a bá yá ọ wàá san ten percent lórí ẹ̀ ẹlòmíràn ní fifteen ẹlòmíràn pè twenty ẹlòmíì lè pé twenty four twenty five ẹ̀rí pé ńgbà mi wọ́n lò ó mú collateral wa tí o bá ti mú wa ó rò wò ya nísìn wọ́n tún ti bá débi pé bíbù láwọn báńkì wọ́n ní kò bùkátà kákọ̀wé kò bùkátà kófin kankan sí ìdógò kò bùkátà pé kó kó àwọn èèyàn wá wàá rówó èèyàn ya àmọ́ wò lè lè tọ́ ẹni tó ṣe é pé. hundred million lọ́yà yìí ìgbà tí ó gbowó padà owó di hundred and twenty five million twenty five million lé lórí hundred látàrí kọ́yà yìí àwa sọ fúnru rẹ̀ pé haramu ma ní gbogbo twenty five million yìí sẹ́rù pé inú rẹ̀ ó dùn inú rẹ̀ ò ní dùn kò ní kọrin rẹ̀ kì í àti sẹ̀mí dáadáa. gbogbo nǹkan tí wá gbogbo nǹkan wá ti ń lọ déédéé kó lórí ibú wọn tó dé nígbà tó olórí ibú ní tó ń pe olórí rẹ lólórí ibú bá pé ńgbà tó lórí ibú ń dé ló bá ní gbogbo ẹ̀ fún sọ́mọ́ làwọn èèyàn bá tún sá fún wa ó kó sì báyìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn wà burúkú burúkú báwọn nígbà tó lọ́run ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni wọ́n ń tọ́ka sí kíkọ̀ dáa aburú ni àìdá ni aburú ni ṣé wàá rò fáwọn èèyàn wọn gbà wọn ní gbà wọn ní gbà sáǹpù tó pọ̀ ń parẹ́ ọ wà láwùjọ tiwa náà lónìí láwùjọ tiwa náà ẹ̀rí pé àwọn Yorùbá wọn fẹ́ràn oògùn bàjẹ́ wọn máa ṣe oògùn sánsan kódà ẹni tí ẹ bá fi lè rí nínú Yorùbá tí èso oògùn gbẹ́yà ó ti kókó ńlẹ̀ yorùbá ni àfàwọn èèyàn kọ̀ọ̀kan tó lọ́nba sàmì ẹlòmíì ó tún máa sọ fún yín pé téèyàn ti lè sẹ̀mí láyé kọ́mọ́ sóògùn nígbà tí èsì pẹ́ fẹ́ pa wá tutù subahánàlá lẹ́yìn ọ̀bá sì tutù yóò kú lẹ́gbẹ́ torí padà pa kálukú náà ni yorùbá wọ́n ní oògùn ewé rẹ̀ ló kù kàn níbi tí wọ́n gbóògùn gbọ́ dé wọ́n gbóògùn gbọ́ ju ọlọ́ọ̀tọ́ dá wọn lọ láwọn típíkà yorùbá rẹ̀ àwọn sì gbàgbọ́ wípé pẹ̀lú òògùn kò sí táwọn ò lè ṣe wọ́n á yà mí lẹ́nu wọn ò tí ì fòògùn dẹ́ni tí ń kú lọ dúró rí pé ìwọ ò ní kú sẹ́ẹ̀ ò ní kú àfi tóun ìbá ṣe babaláwo tó gbówọ́ tọmọ ifá ìwọ ò ní kú àyàfi tó bá yẹ pé kálà mi ò ti sẹ́ mọ́ ó ní kú àfi tó bá ti pé agbégbá yìí kò ríran ma irọ́ lásán ẹ̀rí ńgbà tó bá kú tuẹ́ ó gán babaláwo yẹn tí o bá wa sọ pé ọ ìkópa babaláwo bí ẹni tí ò ní fámá ifá ń bẹ ń bẹ ń bẹ lẹkọọ lọbi kankan ifá ọfọ ifá àdánù ikú pọ́ńsẹ̀wù bí ẹni tí ò lé gbòógì ẹ̀wọ̀ ọ̀nùgbò fọlọ́wé gbòógì lóríṣiríṣi so ẹnìkan wá tí ó wá sọ fún ọ pé ogun fo tẹ̀ ń ṣe ogun àdánù kò nítumà ọlọ́run ọba lèèyàn gbàgbọ́ ọlọ́run lèèyàn bá dúró ọlọ́run lèèyàn máa pè ọlọ́run lèèyàn máa sáàdì sẹ́rù pé ni wọ́n dùn láìláì nù wọn ò ní dùn bẹ̀rẹ̀ látòrí àwọn ṣègùn àtàwọn bàrà wọn oníkàlùkù wọn mọ̀ pé abẹ́lé yọ ọ̀gbọ́n ti sọ ni. ẹ kámọ́kọ́kù máa ọbẹ̀ pa wá ni. à ọlọ́mọdé ẹlòmíràn pé béèdì bá di ẹ mẹ́jọ ó di ẹ̀yìn o nǹkan bẹ́ẹ̀ o tí o bá lẹ̀ kú. akramakumullah níbi tí oògùn tó mu yóò bá lómi dé ẹlòmíì tó bá jí láàárọ̀ kò ní bẹ́ẹ̀ dọ̀ ọlọ́run kankan sọ̀rọ̀ kó tó fi ọkọ̀ bá mi sẹ́mu ká nàbí <laughs> wa sallallahu alaihi wa sallam oníṣẹ́yìn bá ti títà ìsìkílẹ̀ wù ìbẹ́ ìsìtọ́ làárọ̀ àwọn ológun òkò àti àdánù ìgbà tó ń di ọkọ̀ ní ọmọ pa àwọn ìyá ọ̀ wọ́n fún ọ ní ọkọ̀ kan àdìmáàmú fi banu tí wọ́n bá fi banu jọ kankan dàrú ọ̀pọ̀lọpọ̀ níbi tó ògùn bá dé kò ní sùn àfi tó bá pọ̀pọ̀ yọ tọ̀ kankan jẹ yọ tọ̀ kankan lá kó tó di kó sùn á sí ògùn láyé tí ò lè ta ikú láyà sí ògùn láyé tí ò lè tàrùn láyà sí ògùn láyé tí ò lè tòṣì láyà à ń bẹnu pa à à ń sáré òsì ń bá wa fara fẹ́ra kí á ló ti kí á ló borí ṣe fún ẹ. irọ́ lásán akramakumullah ẹnìkan ń gbọ́dọ̀ adilẹ́kọ̀ọ́ lù kàn nípa pé kí lẹ́yìn kó oògùn sí oògùn ti jẹ́ ọlọ́run lèèyàn máa bá dúró níbẹ̀ sógun sógun sógun náà ti ṣe àdánù àrélù àjálù ọ̀wọ́n lágbólé yìí. ó sì ka lọ sí di rẹ́díò tó gbọ́ kí ni wọ́n fẹ́ lọ́wọ́ mú fáwọn lábálẹ̀ kí ló dé kí ló ń ṣe ó ní ìgbọ́kúgbọ́ wò ó ní kí ni ìgbọ́kúgbọ́ ń bẹ̀ ni wọ́n sọ pé ọba gadi àní òsì kò sí tó ju ọlọ́run nǹkan ṣe tó bá jẹ́ lókè ni ló ti gbọ́ ẹ tó gùn mu yorùbá tó mú wọn lọ́rùn tó bá jẹ́ lókè ló ti gbọ́ ìgbọ́kúgbọ́ yìí ọ̀gá ni tó ń ti bá ní à Ògbómọ̀ṣọ́ wọn ti ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn lọ́jà ọmọ Ògbómọ̀ṣọ́ ló nà ó ti délé tipẹ́ pé ayé ti yí padà adúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń kú sídìí ogun àwọn àwọn náà ti ń di alùsùnà inṣàlá gbogbo àwọn tó kù náà ẹ̀rí pa àwọn oṣùwájú ń di súnà lọ́jọ́ kan pẹ̀lú òkú ọlọ ẹni orí kókúta ti bóògù òkúta babàjẹ́ débi kó mo bí ẹnìkan dá tí ó jáde ta nísìn tí ó sọ pé òun kó ibi tó gun mu Yorùbá lómi dé ẹni tí máa fún ẹ wọ́n máa wò kọ́ fẹ́ kí aburú sí àwọn yẹn so àti la àti ní àpèjúwe rẹ̀ lára anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin tí wọ́n mọ̀ tó bá jẹ́ pé sìn òdodo lẹ bá fẹ́ pè yàn lọ sí di rẹ̀ a àwọn èèyàn tẹ́ fẹ́ pè wọ́n nígbà o àfi tó bá pẹ́ tàjẹ̀ lẹ́yìn náà fẹ́ tó bá pẹ́ sìn òdodo lẹ fẹ́ pè àwọn èèyàn lọ sí di rẹ̀ wàláhì ẹ bá sọ̀rọ̀ pàdé àwọn èèyàn wọn ò ní fẹ́ gbọ́ wọn ò ní fẹ́ gbà. kódà kó rí ikú àwọn kan irú táwọn ń náà ni wọ́n ṣe tó fi kú kọ́nà wọn fún wọn láǹfààní àti rí pé wọ́n máa ń gbé wọn lọ́nu jahannama ni wọ́n sọ pé tiẹ̀ lọ́ba àwọn ò ní pati rẹ̀ wọ́n á ń ibi tó ti wà nù ń bùkátà tí ó lànà tẹ́ bá

nítorí nkọkọ nsọ sọ báwọn èèyàn láàmú ó tún wá burú bàjẹ́ tábà gbé kinní kan wá bọ́ ti gbé bọ́ ṣé iwájú lọ fẹ́ gbà kú ni àbẹ́yìn eléyìí ò ní tètè gba kò ní gba tó wí láéláé ọgbọ́dọ̀ láàánú torí pé ọwọ́ ọ̀rọ̀ tó ti sọ ó ti tó aláàánú wa lọ́lọ́ tọ́lọ̀ ń bá fẹ́ fi ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń kan tí ń kanjú tí ń wá pé kọ́ bàjẹ́ kọ́ dàrú fún wa torí tí ọba ti láàánú ọmọ wa kọ́ bàjẹ́ kọ́ dàrú fún wa. torí ẹ̀ ní ìgbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa ṣe jagun Badr àwọn mùsùlùmí wa kó èèyàn bíi àádọ́rin nínú àwọn kèfèrí lẹ́rúgùn. anabi sallallahu alayhi wa sallam ọwọ́ bá wọn sàhábà rẹ̀ ọba wọn kinika ìjíròrò kí ni ká ti tàwọn èèyàn yìí torí pé inú àánú ànábì nù ẹ dákun ànábì kọjá lẹ́bù pé ẹ dákun ẹ márùn ẹ márùn wa torí pé òun mọ̀ látọ̀dọ̀ ọlọ́run dáwọ̀ ṣùgbọ́n kó wa lẹ́kọ̀ọ́ látàrí àánú ẹ̀yin ó ní wà nábì sallallahu alaihi wasallam tá a bá wò dáadáa àwọn èèyàn yìí mọ̀lẹ́bí wa ni wọ́n iye kan wa ni wọ́n ìbátan wa ni wọ́n ọlọ́run lọ́kàn kádàrá kan ya kẹsẹ̀ rí so ọlọ́run tí wọ́n fún ọ lágbára lórí wọn ó ti sẹ́gun ọgbórí wọn ntẹ́mi rí ni pé ẹ má pa wọn ẹ má pa wọn ẹ fi wọn lẹ̀ kí kálukú ọ̀rọ̀ ara rẹ̀ padà. ẹnì yóò wọ ọba ti rárá rẹ padà nù wọn ẹjọ́ máa lọlé kí Abubakar ṣe o àánú àánú tọ́ ńgbà tí wọ́n bí Umar radiyallahu anhu Umar ah, bá ní sọ sí o èyí ń lèmọ́dá nítorí pé àwọn èèyàn yín ọ̀tọ̀ lọ́wọ́ tá ànábì ni wọn. ẹ má gbàgbé o ọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ àná ẹbí àná alánàá náà wọ́n lé wa wọn ò já má sọ bá owó ẹ̀mí wa la gbé àwọn ọ̀rẹ́ ti pé wa pọ̀. wọn ikpe rántí pé ìyẹ̀kan ni wá wọn ti pé bàtẹ ni wá tẹ́ntí wọ́n ti ọlọ́wọ́ fún wa nábì lágbára lórí wọn pípa lọ́yẹ mọ́ pa wọn. Ah, nábì wa sallallahu alayhi wa sallam wá wò ó rí Umar radiyallahu anhu Nuh alayhi salam Nuh sọ. oni rọ́bì la tẹ́dẹ́r alẹ́ ọ̀rọ̀dì nínú káfíìrì iná tẹ̀yàrá ìwọlọ má sẹ́nìkan kù lórí ilẹ̀ o nínú àwọn kèfèrí yìí kódà ẹni tí ń gbélé jókòó tí èyí jáde déjúmọ́lé nu wọn ọlọ́pàá àpèjúwe tí wọ́n Abubakar ó dàbí àpèjúwe anabi Ibrahim alayhi salam. tó ṣe kó ti mọ̀ pé bàbá òun kèfèrí ni ọ̀tọ̀ ọlọ́run ni síbẹ̀síbẹ̀ ó tún wá ń fọ ọlọ́run búra pé máa tọrọ àforíjì fún ọ ṣùgbọ́n lágbára kankan láti fi fún ọ níwájú ọlọ anabi sallallahu alaihi wasallam nítorí kẹ ọgbọrọ Abubakar ẹ ẹyin ti ẹni tó bá mọ̀wé kọnu yín yọkọ èèyàn mẹ́wàá mẹ́wàá yọkọ wọn máa kọ yọkọ wọn máa kà ní Madina. tó bá ti kọ́ yẹn mẹ́wàá tó bá ti rí ṣe fún apàdà lè ìgbà tí ayé alukurani sọ̀kalẹ̀ ó wá bá nàbí wí ni kékeré ló ń gba pé káwọn èèyàn yọ rárá wọn padà sí pípa lọ́yẹ kẹ́ pa gbogbo wọn ọ̀rọ̀ Umar ló ṣe déédéé ìgbà tí Umar ọ̀ wọlé látàrí àánú ànábì wa Muhammad sallallahu alayhi ìgbà tí Umar ọ̀ wọlé lọ́ba bá tánàbì sallallahu alayhi tó sorí kọ́ Abubakar òun náà dákẹ́ lọ pẹ̀lú ẹ̀dùn ọkàn ká sí nǹkan kí ló dé o ló bá pè nǹkan kún ní ló bá ṣẹlẹ̀ káwọn náà sunkún pẹ̀lú yín báwa bá wá rẹ́kún sun ká mẹ́kún gbọ́nra wa anabi sallallahu alaihi wasallam ni a ọ̀rọ̀ tá a sọ nípa ọ̀rọ̀ àwọn tá a kó lẹ́rùgùn yín ni tí wọ́n dá mọ̀ràn ká pa wọ́n tábùbákà dá mọ̀ràn ká fi wọ́n lẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wa wá ní tó pa lọ́yẹ ká pa ó mà ní bá wí. <laughs> ẹ wo àánú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ gan-an látàrí àánú iná ní Islam ṣe dé gbogbo bí tá a wà yìí. ẹ jẹ́ ká máa lọ́kọ̀ọ̀kan ká fi máa báwo làánú ànábì sallallahu alayhi wa ابن مالك الأشجعي رضي الله عنه ó ní ní ọjọ́ kan ibi tá a pàgọ́ sí pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní kí n jí lóru jíjí tí ń jí mo mórí lébi tá ànábì sallallahu alayhi wa sallam tó sùn sí. ìbá nàbì bẹ mo bá wọt mò ń wọt ìsára nàbì sallallahu alaihi wa sallam ibẹ̀ ni mo bá fa gbẹta pé ẹ̀yin èèyàn Ọlọ́run mọjẹ ara burú àmàrà nàbì má ni mo bá rí nǹkan dúdú kan lọ́ọ̀kan mo bá sọkò ságbọn abẹ ẹnìkan bá dáhùn wọn hàn pé àwọn mọ̀pá nàbí ò sí ní ibi tó sùn sí ma. tọ́ wíwò tá a wọ̀ kan abarita nabi sallallahu alaihi wasallam ń bọ̀ bàtà nàbí ń bọ̀ ọba dárúkọ ẹnìkíní nínú àwọn sọ̀hábà tó ti jí sáájú mi ó ti mọ̀ kí wọ́n ti jí tẹ̀lé o ó tún dárúkọ ẹnìkejì níbi tá ànábì ni wọ́n dúró sí wọ́n tún lò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún wá rí àwọn míì náà táwọn náà ti jí wọn ti darapọ̀ mọ́ wọn ó wá fi wọn léèrè wípé ma ǹjẹ́ ma ntọ́lọ̀ ń fún mi ní tọ́lọ̀ wọn bá ní kí n sẹ̀sàn kankan láàrin rẹ̀ lóru yìí bí ǹjẹ́ wa Ah, qulna Allahu wa rasuluhu a'lam alọ́lọ́ àti ránṣẹ́ rẹ̀ lọ́mọ àbọ̀ débẹ̀ àti gbọ́ntọ́lọ̀ sọ. qala anabi ni fa innahu khayyarani bayna an yadkhula nisfu ummati al-janna wa bayna ash-shafa'a. ọlọ́lọ́ fún mi lẹ́sàkà kí n mú kà láàrin méjì nínú kí ìdajì gbogbo àlùmọ́ àmì ọwọ́ àlùjáná tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù àti kóun ó sì mú ìsìpẹ̀ kílẹ̀ yọ mu nísìn wọ́n ní ẹ̀yin lẹ́ ń kọ́ńtró gbogbo ilẹ̀ yìí ẹ sì láàánú lórí wa lọ́wọ́n aṣọ pé tọ́ pẹ̀lú gbogbo ìyànjú tó ń gbà yìí afún ọ láǹfààní pé mú nǹkan kan nu méjèèjì nínú kí dajì gbogbo ara lẹ̀ yìí kọ́ wà lìjànà nítorí wàhálà rẹ tó ń ṣe àti kó ń ṣe ń pè wọn táwọn náà sì ń ìdajì yóò kún bo ní ọlọ automatic ni lálìjànà kò síbi tí èèyàn máa sí ẹni tí bá ti wà lìjànà bó ní lọ ńlọ náà nù kí wọn wà àti kátì wà wà anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní faqtartu shafa'a ǹjẹ́ mi mú ní fìpẹ́ àwọn olùmọ́ni <laughs> àwọn sàhábà yìí wá ní ud'u Allah an yaj'alana min ahliha wọ́n anabi bá wa bẹ́ẹ̀ náà káwọn náà jọ kan náà tó sì pẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ní hiya li kulli muslim ìsìnkú ẹ̀yàn yóò jẹ́ ti gbogbo mùsùlùmí alhamdulillah ọlọ́run ọba tó ṣe wá mùsùlùmí oore ńlá ló ṣe fún wa. wọ́n ní kí ló dé tánàbì òfin mú pé kí ìdajì àlùmọ̀ òun kọ́ wà lìjànà sẹ́yìn náà mọ̀ pé àlùmọ̀ ànábì pọ̀ gan àlùmọ̀ rẹ̀ táwọn à ń sọ yìí nìsín òun náà ni ummatul ijab àwọn ẹni tó ti gbọ́ tó ti gbà kán jẹ́ mùsùlùmí tí ìdajì gbogbo mùsùlùmí tí ó bá wà lìjànà sẹ́mọ̀ pé láyé lónìí wọ́n sọ pé àwọn mùsùlùmí tá a wà láyé alé ní bílíọ̀nù tó bá ma lórí àwa tá a láyé nìyí five hundred million ok kó tó kan àwa tá a láyé yìí kọ́ àwọn tó ti wà sáájú ti wá ń kọ́ àwọn tó ti wà Islam ti lé ní one thousand four hundred years ìwà wà dúró èèyàn tí wọ́n wà lẹ́jẹ̀ náà ṣùgbọ́n gbà tó ṣe pé aláròjinlẹ̀ là nẹ́bì pọ̀ ànẹ́bì ò jẹ́ kí nọ́mbà yẹn nítorí pé tí ìdajì bá wà àlìjẹ́nà wọ́n pọ̀ lóòótọ́ ìdajì yòókù wọn kọ́ bá ti ṣe pọ̀ tó lálìjẹ́nà bẹ́ẹ̀ náà là á pọ̀ tó nu náà kò sì wá anábì sallallahu alaihi wasallam káwọn ọmọlẹ́yìn ọwọ́ á pọ̀ bí bàbá wọn nínú náà torí ẹ̀ ló ṣe ṣẹ̀ṣá pé ìsìpẹ̀lú ohun òmú nọ́mbà nítorí pé iye èèyàn tó lè wá bẹ́ẹ̀ sì pẹ̀ wọ́n pọ̀ láì níye ìgbà tí yé èèyàn tí ọba wà lọ tí ọba ti sípẹ̀ torí rẹ̀ àánú ànábì Muhammad sallallahu alayhi wa sallam pọ̀ ẹtún wa wo àánú mi àwọn sàhábà tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn wa lò pé tọ́ àdúpẹ́ fọlọ́ sàhábà ẹ̀yà adé àtètè ẹ wa lọ kan nínú ẹni anabi sallallahu alaihi wasallam anabi ọmọ awo ẹni tó wà wájú rẹ̀ lásán gbogbo mùsùlùmí dijọ́ gbẹ̀ndàl kìyàmù lànàbí wò òní híyá lèkólè mùsùlùmí tí gbogbo mùsùlùmí ni ọ̀kan nu wọn lẹ́yìn jẹ́ subhanallah àánú pọ̀ torí ẹ̀ náà là ń sẹ́ sọ pé ẹni tí o ti gba islam gba islam oríire wà nínú islam ẹni tó bá gba islam yóò sọ oríire. So orí ibú òní jẹjẹ o kí ìsìnkú gbe sallallahu alaihi wasallam ó lè bá àtọ́ sí wa á dúró déédéé ẹ̀sìn Islam á jẹni tí ń sin gidigidi á ní jẹ́ alámúlòmálà nínú ẹ̀sìn á sì jẹni tó ṣe pé à ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam máa fi ṣeré nítorí láì jẹ́ bẹ́ẹ̀ gbàdúrẹ̀ àwọn kan ta wana, náà àbí ní wọ́n wọ̀ náà ó lè jẹ́ pé inú wọn náà lọ́ bọ̀ sí nígbà tí wọ́n bá ti ṣe gbogbo ń tawé. síbẹ̀ gbọ́ àdìsí ànábì sallallahu alaihi wasallam tó ní iftaraqatil yahud ila ihda wa sab'ina firqa waftaraqatil nasara ila thnitayn wa sab'ina firqa وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال هم من على مثل ما أنا عليه اليوم وأصحابي wọ́n láwọn yahudi wọ́n pín yẹlẹyẹlẹ ń di ẹ̀sìn wọn sí ọ̀nà mọ́kànléláàádọ́rin àwọn nasọ́rọ̀ ọlọ́jọ́ sunday àwọn náà pín yẹlẹyẹlẹ ń di ẹ̀sìn wọn sọ́nà méjìléláàádọ́rin kìí sàwọn nìkan àlùmọ̀tẹ̀mí gan anabi sallallahu alaihi wasallam lálùmọ̀tò náà yóò pín yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin iná ni gbogbo àyàfẹ́ yọkan tálẹ́ yọkan o àwọn ẹni tí ń bẹ lórí irú ntẹ́mi àtàwọn sàhábà mi bẹ lórí ẹ lónìí rẹ kí wọn mọ̀tànra rẹ jẹ pé ńgbà anabi sọlọ sallallahu alaihi wasallam àánú pọ̀ ìsìpẹ̀lẹ̀ anabi mú anabi ò mú nọ́mbà ẹ máa jó ẹ máa yọ járe ẹtì wàlìjẹ́ náà yín ikúlé retí à rẹ dànù nítorí wípé tún wà ẹ nàìjíríà ni sẹ́wọ́n polówó pé ẹ tó bá ra ọjà báyìí tó bá fi lè bá wọn kó àwọn àmì àmì àmì àmì báyìí jọ nínú àwọn kátàn rẹ̀ tó ọgbẹ́bùn báyìí báyìí báyìí eléyìí tá a ti síwájú pè ní tẹ́tẹ́ o tẹ́tẹ́ ni lábẹ́ òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ máa kópa ń bẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà wá sọ pé àwọn mọ́jẹ̀mú àti àwọn àlàkalẹ̀ wà o ó túmọ̀ sí kékeré sí pé gbogbo èèyàn náà ló lè jẹ́

sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ abu abdullahi al-hakim òun ló gbé àdéhùn yẹn jáde ó sì lọ́ọ́ fẹsẹ̀ rìn lẹ̀ alimami dahabi tí alhakim tó ń bá ti sọ àdéhùn kan tó ní ó fẹsẹ̀ rìn lẹ̀ alimami dahabi òun á sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ yọ sọ yìí bó ṣe wí náà lórí tí ó rí bẹ́ẹ̀ ó rárá kò rí bẹ́ẹ̀ torí pé alhakim ti kú tipẹ́ kí azahabi ó tó dé gbàtí dàbí dé olùmọ̀ńlá ló náà nípa hadith ó sì rí ìyànjú tí abu abdullahi hakim gbà nínú tírà rẹ̀ ṣùgbọ́n májẹ̀mú tó fi lélẹ̀ kò ṣe déédéé tán lórí gbogbo ahadith káwọn èèyàn lè bá wa lè ṣàǹfààní nínú tírà yìí láì jẹ́ pé wọ́n máa fi tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀sẹ̀ rí ìdínú tí az-Zahabi tí fi àwọn ìdájọ́ tí abu abdullahi hakim tọba da lórí àdìsí kọ̀ọ̀kan yóò máa tọ́ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tọba jẹ́ pé nítorí sọ́ńbì bá ṣe déédéé yóò sọ pé wa huwa kadhalik tí ó bá rí bẹ́ẹ̀ yóò ní laysa kadhalik bal da'if àdìsí tó pè ń sọ yìnyẹn da'if ni ìgbà míì tó bá pè ń sọ yìí alhakim abu abdullahi eh, alimami zahabi ó lè sọ pé bal hasan àdìsí hasan ni kì í ṣe sahih sọ eléyìí hakim sọ pé sahih ni azahabi náà sọ pé bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé ọlọ́run fún ànábì lẹ́sàsà láàrin kídájí wa káwá àlùjánnà àti ìṣìpẹ̀ ìṣìpẹ̀ là ànábì mu àmì ni lórí ikú ànábì wa aláàánú ni. ó tún wọn alágbọ̀dọ̀ abdulrahman ibn aqil wọn làwọn wá bá ànábì sallallahu alayhi wa sallam lálejò ẹnìkan nínú àwọn lọ́ba sọ pé ya rasulallah ala sa'alta rabbaka mulkan kẹmọlìkì Suleiman aláyàjura wa lọ àwọn wa bá anabi lálejò wọn wá rí bílẹ̀ anabi ṣe rí ìtẹríba ẹ pọ̀ ẹnìkan bá yanu pé tọ́ wọn anabi sallallahu alaihi wasallam kí ló dé tó béèrè lọ́dọ̀ ọlọ́run kó fún wọn náà lọ́lá irú ọlá anabi Suleiman aleyhi salam wọ́n sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi ni wọ́n sọ bá ń fún tó bá dé pé wọ kéwù lọlọka gbàtọ lọka kéwù wọn á awọ ọkájú lò ọka ìyà iná ní rélu ọ wọn mọ wọn sọ pé ẹ kí ni dà tẹ́lẹ̀ náà. ebi náà ni òjé kọ́ ma kéńkéńké kọ́kọ́ ma tẹ̀mí kọ́ ká tí ó kà dọ̀ lẹ́tà láàfà yóò bá lẹ́kù wọ́n ti fojú kéré kí ó yẹn bàjẹ́ wọ́n wá lọ kí ó ọlọ́run á bọ̀ láti rí ọwọ́ lówó nínú pé kéwù náà ló ké yóò bó tún sọ pé àkókò máa dún pé ó tó ń ké hmm. ìgbẹ̀yìn ayé ti dé <laughs>

ẹ ó yẹ kẹ́ tọrọ ọlá bí irú ọlá anabi suleimana anabi wa muhammad sallallahu alayhi wa sallam fadhahika lànàbí bá rẹ qal anabi wa ni fala'alla li sahibikum 'inda allahi afdala min mulki suleiman à ẹ̀yin ọ̀ma báyìí èmi tẹ̀ ń wò lónìí nípò bẹ́ẹ̀ ṣe rí ni ọlá tí mo ní lọ́dọ̀ ó ju tànàbí suleiman lọ ọlá tí mo ní lọ́dọ̀ Ọlọ́run ó ju ti anabi Sulaiman lọ tọ anabi wa ni inna Allaha lam yab'ath nabiyyan illa a'tahu da'watan wọn lọlọrun ọba ọ̀ràn anabi kan rí àfi kọlọrun ọba kó bùn lẹ́bùn àdúrà kan àṣírí ọlá anabi Sulaiman lẹfẹ gbọ́ Ọlọ́run ọ̀ràn anabi kan rí àyàfi kọ́lọ̀ wọn bó bùn lẹ́bùn àdúrà kan minhum man ittakhadha biha dunyan fa u'tiyaha ńbẹ́ nù àwọn ànábì tẹ́kí àdúrà tọ́lọ̀ ń bùn yùn ayé ló ń fi tọrọ tọ́lọ̀ ń bá fún láyé o sẹ́wọ́n kí ànábì Suleiman lọ bẹ́ ọ bẹ́ ni ó ní. رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي ọlọ́run máa ń fẹ́ kó fún mi ní ọlá kan tẹ́nìkan lẹ́yìn mi ò ní nírú rẹ̀ láyé yìí ọlọ́run sì gbà ìyẹn ni pé gbogbo ànábì kọ̀ọ̀kan àdúrà kan náà ni tó jẹ́ pé tó ọba ti dé lọ́gbà náà ni àmọ́ wọ́n ní kó lò fún tó bá wọ̀ ànábì Suleiman tó ń tọrọ nù ó ní bẹ́ẹ̀ nù àwọn ànábì yẹn. tẹkẹ ayé làwọn fi ti wọn tọrọ tẹ má ti tọrọ rẹ báyìí Ọlọ́run bó fún wọn tọ man biha ala qawmihi idha 'asaw fa uhliku biha ó sì ń bẹ nínú àwọn anábì tó jẹ́ pé àdúrà tọ́lọ̀ fún àwọn èèyàn rẹ̀ ló fi ṣépè ní ìgbà tí wọ́n kọ̀rọ̀ sí lẹ́nu ọlọ́run wá sì torí àdúrà ọ̀pá wọn rùn. ibẹ̀ ra nabi nuha aleyhi salam ibẹ̀ ra nabi musa aleyhi salam ibẹ̀ rí anabi saleh aleyhi salam rí anabi hud aleyhi salam anabi shuaib aleyhi salam kí lọ́nà fojú àwọn èèyàn wọn rí torí pé ńgbà táwọn anabi yẹn ṣépè fáwọn èèyàn wọn ó mú wọn ni kò sì sí bẹ́yàn ṣe lè bọ́ lọ́wọ́ rẹ̀ àdúrà tiwọn táwọn lò fún un tọ́. Fọ inna allah lọ ha akọrọn ị da awotiri emine ọla ọ fụmila do a kan fọkasibe so ha gbe pam. inda ndawụ bi so dọ luwa i le daa bi shafara adalile ọm madi kọjai sikpe ti nsikpe hali ụmụ amị njọgbe ndaleki ya ya ntari amị nda kunse an danu bi ya aa tẹ la àbàyàn lọ́kàn jẹ́ sẹ́ni wọn ò sí fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó ti yẹ ká anabi gbọ́ ti sọ pé gbogbo yín lẹ̀ pa kálukó sinmi káyọ̀ ti wá sókun ti pẹ́ so anabi wò sí bẹ́ẹ̀ tó bá gbé bí àwọn anabi mi ṣe bínú ni tí wọ́n tọrọ àdúrà lẹ́ẹ̀kan náà ni wọ́lá nǹkan ti parun torí ẹ̀ anabi ni mo gbé tèmi pamọ́ mo wá sẹ́ ní ìsìpẹ̀ fáwọn àlùmọ́ mi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀l kìyàmù alimami Tabarani àti Bazzar àwọn ni wọ́n gbé jáde Al-Haytami nínú tírà rẹ̀ Majma'u Zawaid ó sì sọ pé rijaluhu thiqat àwọn ẹni tó gbà wá àwọn olódodo tó ṣe fi tó tọrọ wọn máa jẹ dá a máa gbà wọlé ni sọlẹ yìí náà tó fi hàn Muhammad sallallahu alaihi wasallam pọ̀. علي بن أبي طالب رضي الله عنه أبقى بوار قوا أني كنا جلوس مع رسول الله صلى الله عليه وآله وسلم أو الجب صدى النبي محمد صلى الله عليه وسلم لا

òun ló gbìyànjú lórí pé kọfẹ sílé náà ní madina màtí islam ò ti wọ sànàbí ò tó wọ madina musaabi wọn ló lówó ńlá ni ní maka ọ̀dọ́ nìde tó lówó gidigidi ni ní maka ṣùgbọ́n gbà gba islam sànàbí ní káwọn lọ sí madina ó kó gbogbo dúkìá yẹn fi ṣe hijira gbogbo ni gbà fún àfi aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ aṣọ wo náà ni ìbora wọ́n sì ní tó bá tẹ́ lọ́rùn káwọn gba gbogbo dúkìá rẹ̀ lẹ̀ kọ́ máa gbẹ́sìn rẹ̀ tí ń wí nǹkan máa gbé lọ ó sì ló ń fara mẹ́sìn òun ń fara mọ́lọ́ àti anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló ti kú òní Mẹ́kà orí bẹ́ẹ̀ náà lọ́wọ́ wa Madina lórí pé kò ní kò ní kò ní Mus'ab wa yọ sí wọn. بما عليه ما عليه إلا بردة مرقعة kò sásọ kankan lára Mus'ab àyàfi aṣọ ọ̀bóra tí wọ́n ti gán létí gán níwájú gán lẹ́yìn látàrí pé ó ti lu ó ti lu ó ti ya wọ́n ti gán lọ́tún gán lósì bẹ́ẹ̀ ni arákùnrin yìí yọ sí wọn. falamma ra'ahu. رسول الله صلى الله عليه وآله وسلم بكى مثلا نبي محمد صلى الله عليه وسلم لي أنا جرى سنسكم من النعمة التي بكى للذي كان فيه من النعمة والذي هو اليوم عليه anabi sunkún nítorí ìdẹ̀ra tí arákùnrin ti wà nù rẹ̀ rí tẹ́lẹ̀ àti irú ìyà tí ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun tí ó bá ṣàánú tí bá nàbì lò tí ó bá ṣàánú tí bọ́kàn ọmọlẹ́yìn rẹ̀ nìyá jẹ tiẹ̀ tí wá jẹ tí ó bá ṣàánú àbùrọ̀ wa máa sunkún nítorí àyípadà àti àdánwò tó dé bẹ́ẹ̀ nìkan náà àwọn ọmọlẹ́yìn rẹ̀ síbẹ̀ làwa rí ni ẹnìkan wọ́n bẹ pẹ̀lú wa àwọn isa anabi islam láwa tá a wà láyé o ní ìsìn ẹnìkan wá ń tẹ̀lé yín ẹ̀yin sì jẹ́ olùpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀ tẹ́ bá ti ní ẹ̀sìn ọlọ́ọ̀ bùkátà ká sí lágbọ́n báyìí kò ní kọ̀ láti mówó tuntun ń ti mú fẹ́nikẹ́ni tó ọlọ́run á mú àyípadà àgbàdébà ó wá dẹni tí ò ní má ó dolówó àtijọ́ ṣé bẹ́ẹ̀ ṣe máa ń rẹ́rìn máa yàyà pàdé o síbẹ̀ náà lẹ́ẹ̀ máa fẹ̀rín yàyà pàdé rẹ̀ ní máa kó tí sí mi. tó bá ní à ẹ sọ fún wọn pé mò ń wá wọn ẹ sọ pé ǹsí lé kò sí nǹkan kan tó fi wúlò fún islam má nìsín subhanallahi alazim sẹ́yìn pé báyìí ti jẹ́ nìsínú ìyẹn tẹ bá wà lórí ẹ̀sìn òdodo gan ẹ tún wọn sáǹpù mi àwọn kan wà nìsín látàrí wọn lágbọ́yé tó péye nípa ẹ̀sìn wọ́n ń sin àwọn ọmọ ọlọ́mọ lọ́nà wọ́n ń kó wọn kó kúkó. lójú ọ̀nà àti takùtọ̀ lọ́n takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ló kọ pé wọ́n sẹ́sì wọ́n lè lọ ara wọn sínú gbó kan wọ́n sì lè jẹ́ pé nùgbòrò ni wọ́n wà Amiru Amiru wọn yóò wá jẹ pé gbogbo àwọn ọmọlẹ́yìn wọn ti dẹdikéètì ara wọn pé àwọn máa ṣẹrúsìn fún Amiru àwọn ni ẹlòmíì olówó ni o kó tó lọ bá wọn nu kámpù ọlọ́lá ni o kó tó darapọ̀ mọ́ wọn o ó níṣẹ́ gidi lápá o tọ́mọ àmọ́ bàjẹ́ o gbogbo wọn wọn a máa gbé ẹ̀wù kankan àfi bíi yúnífọ́ọ̀mù ẹlẹ́wọ̀n àwọn àmírù àmírù wọn wọn máa wá lò wọn fún pé kí wọn lọ máa ṣẹ́gi kí wọn lọ máa gbégi wá nínú gbó eléyìí tí wọ́n sọ déédú wọ́n tó ti jó lówó tó ti jó lọ́lá tó ti jó nípò ọwọ́ àlọ́ máa rugi ńlá tó ṣe pé èèyàn méjì tán bá gbé wọ́n mọ̀ bí dára àwọn sẹ́kù sí. bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n ń jìyà táwọn ń wò ó pé táwọn bá ti lè ṣe ń támìrù ní káwọn ṣe àwọn wà lè jẹ́nà wọ́n wá gbèrú àwọn àmìrù fúgbẹ́kúgbẹ́ wọn máa gbé wọn sípò ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ́ni tó bá fi lè kú támìrù yọnu sí yóò torí rẹ̀ tó ń bá wá wò yìí irú àwọn àmírù ó sì ti mọ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé nílùú tẹ̀ ń gbé tẹ́lẹ̀ tàṣì yẹn lọ́fẹ̀ẹ́ lówó tó yín kó tó rí yín mú ẹ̀yin bá rúgi ní ìsìn lẹ́ ń bá sọ ọ́ dèédú ẹ̀yin lẹ́sùn sọ́gi dèédú tán lẹ́sùn lọ mákẹ́tì ẹ̀ lẹ́kọ̀ọ́ ti mákẹ́tì ẹ̀ ẹ̀ tún ní ronú pé kẹ́ jí owó yìí kó kẹ́ ẹ máa sá lọ tẹ́bẹ́ yìí lẹ rẹ̀ ẹ̀ tún máa wo pé tẹ́ ẹ torí pé ẹ ti fi amírù nu ẹ tún padà dé tẹ tún padà dọdọ amírù kódà kò ní sànù yín wàlá yóò rí tẹ́wù yín ti ń ya lẹ́yìn ọrùn yóò rí tẹ́wù pé bàtà yín ti ya dànù yóò tún máa wò pé ẹ máa ṣiṣẹ́ ìbò ṣe tọ́ o mélòó lẹ́yìn sọ pé ẹ ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn so agbọ́tà àwọn ẹ rí i yọ mọ wo àwọn pé kẹ́ kú sọ́dọ̀ àwọn náà ni ẹ anabi wa sallallahu alayhi wa sallam torí àánú ó wo sọ̀hábí ọ̀rán ti irú ìdẹ̀ra tó wà nú ẹ̀ tẹ́lẹ̀ ó wá wo orúkọ tó wà nú ẹ̀ nísìn omi ẹkún sì ń jáde lójú anabi wa alayhi wa wa sallam o gba islam ṣe sunna anabi sallallahu alayhi wa sallam kò túmọ̀ sí kó àwọn túmọ̀ sí pé tiẹ̀ ò ní ta láyé oníkuru láti yá àmà torí kí ni ń dùn mọ́yàn nulẹ̀ ayé téèyàn bá lẹ́sìn àtúbọ̀tán wò lèèyàn rò pé ń lọ bá láti yá àmà téèyàn bá lẹ́sìn ẹnìkan ẹnu rẹ̀ ọ̀gbá láti bú wa wípé ẹ̀sìn tẹ́ ẹlẹ́sìn náà tẹ́ ẹ lówó ni àá àmọ́ ẹ̀sìn torí ká lè lówó. ọlọ́wọ́ bó fún ẹni tí ń lówó yóò sì fún ẹni tí ń náà lówó ìyá lè jẹni tí náà tún jẹni tí ń torí rẹ ẹwọ bí wọn ṣe ń lówó sí nínú tí wọn ń ṣeun kìí ni wọn fi mà kójú ọ̀nà wọn wà àbórí àná bákan náà ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ ẹgbà wọn ọ̀rọ̀ kan wá lọ́dọ̀ imaamu bukhari rahimahullahu ta'ala látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu abu huraira ni ebi ń pa mí jọkọ ebi yẹn wá pọ̀ wọn wá jáde kó nulẹ̀ wọn wá bọ́ sí ọ̀nà táwọn èèyàn máa gbà títajú kan títajú kan báyìí abubakar ni mo rí mo bá bẹ̀rẹ̀ sí ní ti àwọn ìbéèrè kan nípa àwọn àyà alukurani lọ́dọ̀ rẹ̀ nítorí pé tí ẹni tí mò ń bá sọ̀rọ̀ bá gbọ́ èmi fẹ́ tọrọ bára àmọ́ nítorí pé tẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ bá gbọ́ yóò rántí pé bọ́yá ìrànlọ́wọ́ lárákùnrin yìí ń wá bí kò ní kí lọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn olùgbàgbọ́ òdodo náà rí nípa pé wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ oúnjẹ tá sì máa ń fún àwọn èèyàn pé oúnjẹ oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí ni ẹ dákun ẹ ràn mí létí àyà náà <laughs> so Abubakar nìkọ àyà fún kọ wọ yóò tẹ̀rẹ̀ mọ́nà pààmà ala hubbihi miskina wa yatiman wa asira ẹ dákun ẹ kà síwájú innama nut'imukum li wajhi llah. la nuridu minkum jaza'an wala shukura o tún fẹ́ àyà mi ni ah, ọwọ́ àyà tí mo béèrè náà ni so Abubakar tẹsẹ̀ máa rìn òun ọ̀gbọ́ yé pé ní ti ń fẹ́ ni kí n rún lọ́wọ́ ó ní Umar náà mo tún bi léèrè bẹ́ẹ̀ Umar náà dáhùn ọ̀gbọ́ yé pé ìrànlọ́wọ́ kan ló ń wá wọn náà sì tójú àwọn ọmọ tó ń rò kọ̀pẹ́ kó jìnnà lànà dé bóun ti ṣe dárú ọgbọ́n ti yá ntí mo ń sọ yí anabi anabi sì mọ ntí mo ń rò lẹ́nu mi pé bọ́yá ebi ń pa mí anabi bá ní kó wọn kà lọ wọn ní títẹ̀lé tí mo tẹ̀lé anabi sallallahu alaihi wasallam làbá délé anabi anabi bá wọlé ńgbà tó wọlé wọn bá ní káwọn ìyàwó wọn para mọ́kàlùkọ́ wọlé rẹ̀ wọn bá mọ̀ wọlé wọn bá lọ béèrè lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ pé ṣé aróúnjẹ kan lé yìí bí wọn bá ní à. Ah, igba miliki kan ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bóòlù ní mílíkì jẹ́ ẹnìkan ló gbé wá fún anabi sallallahu alaihi wasallam bóòlù ó pè é ṣé sàrà ni àbẹ́bùn wọ́n lẹ́bùn ni ẹ mọ̀ pé anabi wa kì í jẹ sàrà ṣùgbọ́n a máa gbẹ̀bùn tó anabi wa sallallahu alaihi wasallam ń bá gbé tó gbé gba miliki ń tẹ́wọ́n pé Abu Huraira etí ló mu tẹ̀lé anabi lónìí kí ló yẹ kí ló máa rò máa gbégbá mílíkì ọlọ́mú anabi bá gbàgbá mílíkì anabi ni padà sí mọ́tíláṣí kọ́ lọ pé ahlu sufa ahlu sufa àwọn náà làwọn mùsùlùmí sẹ́kẹ́ àwọn náà ti gba islam wọ́n ṣe hijira wá sí madina wọn ò lẹ́bí wọn ò lára wọn ò níye kan wọn ò nílé àtà lọ mọ́tíláṣí anabi sallallahu alaihi wasallam náà ni wọ́n máa wọ́ọ̀tì nítòsí súnmọ́ ni pé àwọn eléyìí ní gbogbo ògbà inú ebi ni wọ́n máa wà anábìwá ni lọ́ọ́ bá ń pe àwọn ẹni tó wà ní sófà wà ó ní mọ̀nsán wò pé tọ́ olú ẹ̀ ń pa olú ẹ̀ fi sájáde wọ́n tún ní kí wọ́n lọ pa àwọn míì tẹ́bi ń pa náà wà tọ́ òun bá sá lọ pọ̀ tó rọrùn lè kọ́ àti ànábì sallallahu ló ń bá lọ pè wọ́n wá gbàtà dé anabi sallallahu alaihi wasallam bá gbé igba mílìkì yẹn lọba bẹ̀rẹ̀ sí ní gbé fún wa lọ́kọ̀ọ̀kan ọtí ẹ kọ́kọ́ pè mí tì ó tún fẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́ mi ọba bẹ̀rẹ̀ sí gbégbá mílìkì yẹn fún wa lọ́kọ̀ọ̀kan kíkálukó mu yó iye tó ọba lè mú kó mú eléyìí tó ń bẹnu mọ́jísà anabi wa muhammed sallallahu alaihi wasallam mílìkì tí o tó abo rírà mu ní tó abo rírà ń wò pé tó wọ mílìkì pẹ̀lú ebi tí ń bẹnu yìí so ṣùgbọ́n wọ́n gbé fún ẹni àkọ́kọ́ ó mú mú mú mú mú wọ́n tún gbé fún ẹni ẹ̀kejì ó náà mú mú mú mú ẹ má dà padà bí tó bá tó yín o kálukú mú mú mú mú títí wọ́n fi mú kárì. gbaná la nàbì sallallahu alaihi wasallam sọ pé ta ló tún kù nìyí ó dàbí ìgbà tí èmi àti wa àbúrò rẹ rà lóko ó ní bẹ́ẹ̀ ni wà ní. <laughs> ànábì sallallahu alaihi wasallam ọ̀dà ìwọ náà mú ó ní mo bá bẹ̀rẹ̀ sí mu mo bá bẹ̀rẹ̀ sí ni mu mo bá bẹ̀rẹ̀ sí ni mu tó má tún ti mú débi kan anáwó tún ishrab àníkò tún mú ó ní mo mú títí mo ní wà anáwó tún bá sọ la ajidu lahu maslakan ẹ̀yìn ríbi tí mo tún lè mú sí má nù mí o anábì ó tún ní kó mú ó ní ah, wà anábì kò síbi tí ó wọ̀ ẹ̀yìn rẹ̀ la anábì sallallahu alaihi wasallam wà gbà anábì wà mú ètò kù ní mílíkì tó wà tán. صلى الله عليه وسلم. so eléyìí ẹ̀kọ́ ń bẹnbẹ nípa pé anabi wa aláàánú tó bá jẹ́ pé ọ̀nà àti bọ́ gbogbo àwọn mùsùlùmí bá wà ní rọrùn anabi ò ní sáláì máa bọ́ kálukú lójoojúmọ́ pàápàá jùlọ àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ kìí pé wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n kájú lù àbáwọn ètò wà ń kó pé kò tiẹ̀ sí agbára rárá fún wọn láti ṣiṣẹ́ torí ẹ̀ lànà fìfì ní kí wọ́n lọ pé gbogbo wọn wá wọ́n wá fẹ́ jó lórí kò láàánú báwo ló ti fẹ́ jó lórí rẹ̀ ẹni tó bá jó lórí fáwọn èèyàn yọ láàánú àwọn eléyìí ọ̀sọ́ pé bí ń pa wá wọn ò sí pé wọn ànábì tí nǹkan kan bá yọ ẹran tiwa rárá ànábì lọ́ọ́ máa máa rántí wọn fúnra rẹ̀ anabi tí wọn kọ Abu Hurairah lẹ́kọ̀ọ́ wípé bí nǹkan bá ń ṣèyàn tí ń sọmọ àyè èèyàn ńṣe ló yẹ kéèyàn fọmọ àyè èèyàn lọ́lá lórí ara rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé títí èèyàn bá pẹ́ títí àwọn ọmọ àyà rẹ̀ kò pé kápú ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ náà ó sì tún fi hàn pé àwọn sàhábà yìí anabi rí wọn tírè torí tí ọba jẹ bẹ́ẹ̀ ya tó bá àyànjẹ máa ṣe lónìí ni anabi ah, gba onílọpẹ wọn àbú rẹ rà nípa ah, onílọpẹ ah, wọn kí ló dé tí lọpẹ wọn wa ebi mi lè mi pa. rẹ gbogbo tí ń sí náà torí pé eléyìí máa gbogbo tí ń sí òun náà kò lè sọ jáde ọmọmára lẹ́yìn wọn àgbà náà rẹ tún bara jẹ kálukú mú kálukú mú ẹ mú kíní ìtàn mílíkì mélòó gan ni òun náà ti rí pé nǹkan míì ti ń ṣẹlẹ̀ ó ti wà extraordinary torí mílíkì mélòó ẹ wá kálukú ti mú wọ́n sì tún sọ pé ẹ má dá padà tó o. so anabi wa sallallahu wá wà àánú ti tó ó lànà àwọn èèyàn kọjá sísọ ntí kálukú mú kù ńlá síwájú fún gbogbo anabi adama mú lè ṣe àwọn ọmọ yín gan ẹ má sọ ọmọ ẹ wàá gbé tíì ẹ ti fi bọ́ǹbìtà sí ẹ fi mílíkì sí ẹ fi gbogbo ẹ sí sẹ́yìn lẹ́kọ̀ọ́kọ́ mu tí ní àbáwọn ọmọ ní ọ̀kọ́ mu láwọn ọmọ tẹ̀ ń bá wí ojoojúmọ́ pọ̀ ọ̀fọ́nu dá ọ̀fọ́nu dá ẹ̀yin ni bàbá wọn bá ẹ̀sọ́ ẹ̀tọ́kọ́ mẹ́rin arẹ́ ńgbà ń bá mu tèmi tán àwọn èèmù nǹkan ṣáájú àwọn bàbá wa <laughs> ṣùgbọ́n ẹ wà nẹ́bìtì wa sallallahu alaihi wa sallam kí àwọn àlùmọ̀ òun kí wọ́n sẹ̀mí kí wọ́n máa bẹ lálàáfíà òun ni ń ta fún lọ́lá tí ọba sànù sànàbí ò ṣe bẹ́ẹ̀ òní ṣe bẹ́ẹ̀ dání wọn mọ ànàbí nínú wa ní ìsìnká gbà wọn bú ànàbí àfi sẹ́yìn bá fẹ́ wọ jahannam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànàbí ṣe sùúrù ó jẹ́ kí gbogbo wọn mú tánà kó tó di náà mú. alimami Bukhari ló gbélé ìjáde ẹgbẹ́ wọn kan tún wá látọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu ọlọ́run nàbí wa sallallahu alayhi wa sallam ó ní inni la adkhulu inni la adkhulu fi salat wa ana uridu italataha mo fọlọ́n búra o màmá bẹ̀rẹ̀ salat pẹ̀lú àníyàn pé màá fagùn salat yìí o màá fagùn tọ́ ibi tí wọ́n bá ti ń bá sọ láti lọ pẹ̀lú ẹ̀mí pé mo fẹ́ fagùn tí mo bá fi lè lọ gbọ́ fa ẹ́sìmà bùkẹ́ ọ̀sọ́bì ní bá gbọ́tọ́ ọmọdé kan sunkún nínú àwọn ọmọ táwọn obìnrin gbé wá mọ́sálásí àkọ́kọ́ tí ọba ẹ̀kọ́ ànábì láàánú ànábì ó ti kọ́kọ́ báànù àwọn obìnrin bíi pé a máa gbọ́ ọmọ wá mọ́sálásí gbogbo obìnrin tí ọba fẹ́ tẹ́ ẹ àbí òye yín kọ́má tó gbọ́ ọmọ wa mọ́sálásí máa o. Ah! ẹ máa gbọ́ ọmọ wa pariwo tó alẹ́ sí sọ káwọn lè má mú mi burú bàjẹ́ ṣùgbọ́n Ànábì wa sallallahu alaihi wasallam kò ní ẹ má gbọ́ ọmọ wa kò ní ẹ má gbọ́ ọmọ wa ó ní ibi tí mo bá ti wá ń bá sọ láti lọ mo sì ti lẹ́mìí pé sọ láti yóò gùn ní bá gbọ́tọ̀ máa ń sunkún fa àtẹ̀jọ́ wọ́ọ́sọ fi sọ́dà àti ní bá gé sọ láti mi kúrò مما أعلم من شدة وجد أمه من buka'i nítorí pé mo ti mọ̀ wípé ọkàn ìyá rẹ̀ ó ti bàjẹ́ látàrí ẹkún ọmọ tó gbọ́ ànábì aláàánú yàtọ̀ sí wa lè máàmù tọ́mù bá sọ láti lọ lónìí tọmọ bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún kéénu mọ́tò láti gbọ́ bá sùn yẹn dàkẹ́ kọ̀ọ̀kan mi wọ́n kà bá kọ́ra ìtàn so ẹ mọ̀ pé lẹ́yìn àwọn ìyá bàbá sún wọn wọ́n mọ̀ pé irú àdánwò lè má mú èwo lélẹ́yìí kálukọ́ máa rọra lọ rẹ̀ jẹ́jẹ́ ni kálukọ́ máa jáde kó nu mọ́sálásí fún ọ ni kí àdánwò lè má mú so ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó ti gbọ́ máa ń sunkún báwọn wọ́n máa gé láti mi kúrò ni. tọ́ al-Imam al-Bukhari àti Muslim ló tún gbélé yìí nínú àánú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni nígbà ànábì wa ó wá nínú hadithi kan ilé ìṣe imaamu Bukhari àti Muslim tó gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ní ẹnìkan bẹ lọ́dọ̀ ànábì njọ́ kan tó ba alálejò wọ́n ń pè ní al-Aqra' ibn Hadith at-Tamimi ó wá ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọmọ ọmọ anabi kan wá ń bẹ lọ́dọ̀ anabi wọ́n ń pè ní al-Hasan ibn Ali radiyallahu anhuma anabi sallallahu alayhi wa fẹnu kó ọmọ ọmọ rẹ̀ yín lẹ́nu torí pé ntòbí káfẹnu kó ọmọdé lẹ́nu ànú nìyí àánú ni ẹ sì rí pé bẹ́ẹ̀ ń ṣe fẹnu kó ọmọdé kékeré yín lẹ́nu ẹ mọ̀ gbọ́nú ọkàn yín pé àánú ọmọ yín ṣe yín ẹ fẹ́ràn ọmọ yín anabi sallallahu alaihi wasallam ọwọ abẹnu kó ọmọ ọmọ rẹ̀ yín lẹ́nu al ibn Habis tí ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam sọ yìí pé inna li asharatan min al-walad ma qabbaltu minhum ahadan tó yé wa nàbì ọmọ mẹ́wàá mọ ni n ò kìsì ẹnìkan rí nù wọn. bàbá gbọ́dọ̀ jẹ́ kó bàbá gbọ́dọ̀ jẹ́ kó lé ọmọ oníwà máa fẹnu kó dání lẹ́nu lọgbà yá rẹ <laughs> bàbá yìí òun bí rẹ pé èwo ni èyí táwọn ẹni tuntun yìí wà ó ti di ànẹ́sì wọn bá fẹnu kó ọmọ kan lẹ́nu ojú orin ọ̀fọ̀ a ah, ìwà rẹ̀ jọ tàwọn yorùbá ẹ̀kọ́ àwọn yorùbá náà burú bàjẹ́ orin mi fi orin mi fi ọkọ̀ nu àìdíọ́lọ́jì àwọn àgbàlagbà tẹ́mi ní jẹ́ kọ́ ọmọ kan kó sí mi mú wọ́n pọ́n dànù ni òun dàbí ikún tọ́ ọkùnrin ikọ̀ ọmọkùnrin ti tọ́ ọ́ níwájú ànábì sallallahu alaihi wasallam. فنظر إليه النبي صلى الله عليه وسلم ثم قال النبي واو النبي واو من لا يرحم لا يرحم gbogbo ẹni tí o bá ti láàánú ọlọ́run ní sànù tiẹ̀ náà a ọ̀rọ̀ ilé pọ̀ àti ọ̀ láàánú fèbí lé kíìsì àwọn ọmọ rẹ̀ ẹni tí o bá ti láàánú ọlọ́run bò ní sànù náà ìwọ náà máa wò wò kápẹ́ngbà rondórondó wa àwọn bàbá wa máa fẹ́ràn kó gbé wa kó gbé wa kó gbé wa tí wọ́n ti gbé wa wọ́n máa fi ẹ̀kẹ́ kò wá lẹ́kẹ́ wọ́n máa fẹnu kò wá lẹ́kẹ́ wọ́n máa pè wá máṣáláà ọmọ yìí ọmọ yìí à lórí pé ọmọ arántí lẹ́yìn ìgbà tó ń dàgbà ó rí pé wà àti bàbá rẹ̀ yẹn ò ní fẹ́ ya bàbá rẹ̀ gbogbo gbà fi ká pọ̀ wà lọ́dọ̀ wọn fi ká pọ̀ wà lọ́dọ̀ wọn ni. yàtọ̀ sí bàbá tó ẹgbẹ́ wá ti yọ jájúmọ́ ni o lè bọ́ sókò tó ń di ọkọ ni ara ni so rárá ya rárá ni ẹ ọ kí dáàdì rẹ dáàdì ta nígbà tí wọ́n ti lọ tó wá rẹ dáàdì ta bàbá rẹ máa nù wá nígbà tó wá bàbá mi mo pè ní ni torí ẹni tí ọ̀fẹ́ rí ni àbíyẹn náà bá lò ọ̀fẹ́ rí tó léwọ́ bàbá àyà tí èsì ti kó bí máa ń bí máa ń torí ẹ ẹ wàá rí máa ń sáré sára yọ máa lọ́dọ̀ bàbá rẹ̀ nǹkan bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ torí àánú gbọ́dọ̀ ìrànlọ́wọ́ kan wá dọ̀ ẹnìkan torí pé kò lè ràn mí lọ́wọ́ àfi tá bá ń ibẹ̀ náà mo ti sọ tó gbé mi wá ọmọ rẹ̀ kankan ta ti ṣe ni ọba ni bọ́ọ̀bì bó ṣe sọ nǹkan ẹ̀rú ti yàn pé eh, lọmọ náà ti ń tà ní náà ṣe ṣéèkì ń bó ẹ má sọ tó gbé yín wá o rárá máa lọ ọ tẹ kọjá sísọ torí ó ti fi hàn pé ọmọ òun gan kò bá àánú pàdé kó wá ní wọn kò pẹ́ kò rí ọ̀rí gan láyé. ẹ dákun ẹ ìrànlọ́wọ́ kan mọ wá wá ọlọ́wọ́ sì ràn yín náà lọ́wọ́ kékeré sọ́ńtọ́ bá bá sọ́sọ́sọ́sọ́ <laughs> wàlá ìrànlọ́wọ́ bíi fifty thousand fifty what ẹ fifty thousand náà ni pé bọ́lọ̀ bá tiẹ̀ ṣe kọ́dà kó ṣe yíyá ọbẹ̀ ni ẹ̀bùn mi ni àmọ́gbà tó náà ti rí ó ti wojú ló ti wẹ́nu ọwọ́ ẹnu ọkọ́ ọwọ́ ẹnu àdágbẹ́ kọ́dà kó ṣe yíyá gan kọ̀ pé àti yíyá àti tọ̀fẹ́ kò sí àti yíyá àti tọ̀fẹ́ kò sí ọ̀dà ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ ṣe kò burú bọ́ọ̀ bá bínú wọn náà lọ́mà eléyìí túmọ̀ sí pé tíyàn bá láàánú afúlàní nǹkan púpọ̀ ni ó fò gan ru tí ò bá láàánú aburú púpọ̀ ni ó fè torí rẹ̀ ká bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ wa kí ẹsẹ̀ pípẹ́ bọ́ ọmọ jẹ́ o kí pípẹ́ fayọ̀ kọ́ o torí pé ọmọ tó máa tún fayọ̀ bàjẹ́ náà yóò tún dídàkudà ni wọ́n tún máa rí sá wọ́n tún máa kọ́ ọmọ yín ní kó ta ọmọ ta ni ọmọ rẹ̀ náà ló tún máa sá fún gbọ́ bá ti fayọ̀ bàjẹ́ tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn gbọdọ jẹ́ ẹni tó lànà ká lànà àwọn ọmọ wa kọjá pé ọba sílé ọmọ ọmọ jí ó kọ rẹ lẹ́nu pé bàbá bàbá bàbá bá sì wá lé yọ ọmọ wá pé kí wọ́n sá gbé e lọ síbi tó wà ní ó ti step one kó tó tún ka àwọn bákan náà nínú àánú anabi muhammed sallallahu alayhi wa sallam nìkan tó wá bá ó náà òun tiẹ̀ ọsọ yanyayanya ó ní tukọ̀bẹ̀lú nọ̀kùsẹ̀bìyàn sékèsé pé ẹ̀yin máa kíìsì àwọn ọmọdé kéékèèké ń bí ànábì léèrè ó ní ànábì ní bẹ́ẹ̀ ni ó ní famanu kọ̀bẹ̀lú ọ̀hún nàánú àwa àwọn ìfẹnukunu pẹ̀lú àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam wa sọ pé àwa amliku àwa amliku laka an naza'a Allahu muttafaqun alayh kí ni mo lè ṣe fún ọ tó bá kọ́ lọ́n ti yọ àánú kúrò lọ́kàn rẹ̀ sẹ́mi lè dá padà ní lè dá padà á jẹ́ pé gbogbo ẹni tí ọba ti lè mọ́ ọmọ tó bí gangan gangan ọlọ́run ti yọ àánú kúrò nínú ọkàn rẹ̀ ọlọ́run dákun mọ́ yọ àánú kúrò nínú ọkàn wa nínú ntutu tọ́ka sí àánú anabi wa sallallahu alayhi wa sallam onáni tó wá nínú hadithi abdullah ibn shaddad oná gba wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ó lánàbí sallallahu alaihi wasallam ń jáde wá bá wa ń jọkọ̀ bóyá sọ̀látù gbóhór bóyá sọ̀látù làásùr bàbá tó gbọ́rọ̀ yìí wá ó lọ́kànnú méjèèjì anabi wa gbọ́ kan nínú àwọn ọmọ ọmọ rẹ̀ lọ́wọ́ bóyá alhassan tàbí hussein kò tún lójú tọ́ nígbà anabi sallallahu alaihi wasallam ń gbọ́ ọmọ ẹ̀ wọ mọ́sálásí anabi wa rìn síwájú níbi tí ó ti ṣe imam ọba gbọ́mọ nkalẹ̀ ìyẹn ni pé tí bàbá imam tó bá fẹ́ gbọ́mọ rẹ̀ wá mọ́sálásí òun ló sì fẹ́ ṣe lè máàmù fún wa ibi tó tẹ́tẹ̀ rẹ sí òun ọ wá gbọ́mọ rẹ sí ẹgbẹ́ kan níbi iwájú anábì gbé ọmọ kalẹ̀ lẹ́yìn náà lànàbí wa ṣe Allahu akbar ọbẹ̀ rẹ̀ sọ́láàtì anábì bá ń bá sọ́láàtì lọ láàrin sọláàtì yìí ànábì bá forí kanlẹ̀ lọ́kàn nínú àwọn àyè tí ìforí kanlẹ̀ wà wọ́n ti rùkú wọ́n ti forí kanlẹ̀ ìgbà tó wọ́n forí kanlẹ̀ wọ́n wá pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìforí kanlẹ̀ Shaddad tọgbọrọ yìí wá ó ní faqala inni rafa'tu ra'si. èmi o ńgbà mo rí i pé ìforíkalẹ̀ yìí ti pẹ́ lápẹ́jù mo bá gbórí òkè sẹ́mi pé kò yẹ káwà lẹ́yìn imam ká gbórí sókè kí lè má mú odó ṣe ni kó tó gbórí òkè síbẹ̀ máa burú tó ń bẹ̀ anabi ni sẹ́rù ọ̀bọ̀ ni kọ́lọ̀ lè yí orí padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ òun náà mà bẹ́ẹ̀ àmọ́ jẹ́ pé aburú kan anabi má gbà jùlọ nírú àwọn ilé ayé táwọn náà wà lónìí ẹ máa ń pé àwọn aburú ń ṣẹlẹ̀ kọ́ lọ́nà bá wa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nísìnyí lè má mú yín tẹ́yìn náà tó lẹ́yìn rẹ̀ ó tó gbórí sókè kò gbórí sókè ó tó gbórí sókè kò gbórí sókè ó tó gbórí sókè kò gbórí sókè kìí sì ṣe sọ̀látù kùsùf àbí kùsùf láǹtì ìmáàmù ò sókè a à ń bẹ lọ́nkọ́ má burú pé kí wọ́n gbórí sókè kó wo ohun tí máa lọ torí wọ́n ń jiyàn gbé láyè. wọ́n mọ̀ jẹ́ pé àwọn ma ti nwa pàtì nke kó wọn àti nítẹ̀yìn kan rè ti rọ tó ń ti pé gbé láyé sallallahu alaihi baka bákan méjì nínú kó jẹ́ pé fori ti kú sórí ìforíkalẹ̀ a ìbá ànábì wọ́n kú innaka mayyitun wa níbo ti màtọ́ lọ́wọ́ ti gbẹ̀mí rẹ̀ gbàtàwà náà gan ọmọ tó ti gbà tiwa ẹlẹ́ẹ̀kejì ó ti nígbà táwa lórí sọlẹ́t wáhàyí yẹn òun ní nǹkan tí ànábì wà nínú pé ń gbà ọ̀rọ̀ pé à ń ṣe sọlẹ́t lọ à ń ṣe sọlẹ́t lọ nígbà tí wáhàyí bá dúró ànábì wa kọ̀ntínú. so ìlọ́fà ẹni Shaddad ó ní mo bá gbórí sókè ń tèmi láti mo gbórí sókè sẹ́yìdọ̀ sọ́bì ala zahri rasulillahi sallallahu alaihi wasallam mo bá rọ́ ọmọdé tá ànábì gbé wá òun kó ti gùn ànábì lẹ́yìn wa huwa sajid nígbà tá nàbì forí kalẹ̀ gbàtí mo ti wá rí ntọ́ ṣẹlẹ̀ faraja'tu fi sujudi mo bá tètè forí kalẹ̀ padà ń tèmi nígbà nàbì bá tó gbórí òkè látò gbórí òkè lónìí mo sátìrí pé dáadáa là nàbì wà. falamma qada rasulullahi sallallahu alaihi wasallam màtá nàbì sallallahu alaihi wasallam wà parí sọlẹ́t falamma qada rasulullahi sallallahu alaihi wasallam sọlẹ́t gbàtà nàbí wa parí sọlẹ àwọn èèyàn wa sọ fún anabi sallallahu alayhi wa sallam wọn ni ya rasulallah irú anabi sallallahu alayhi wa sallam innaka sajadta bayna dhahranay salatika hadhihi sajdatan aqaltaha nínú sọláàtì yìí ó forí kankan lẹ̀ ní ìforí kan lẹ̀ tó ṣe pé ó fi àmì fàákùn sí pípọ̀ faqulna gbogbo wa fi wọn sọ ike innahu qad hadatha amrun kọ́mọ́sí pé nǹkan kan ti ṣẹlẹ̀ o kí ni ọba ṣẹlẹ̀ bóyá kú. aw innahu yuha ilayk àbí kó sì jẹ́ pé Ọlọ́run bá ń sọ wáhìí kalẹ̀ ńgbà yẹn qal anabi wa sọ pé fa kullu dhalika lam yakun wáhìí kan sọ̀kalẹ̀ aburú kan òṣìṣẹ́ mi walakin nabni ṣùgbọ́n màmí irtahalani ológun mi ó gùn mí lẹ́yìn bíi ràkúnmí sọ̀tẹ̀rẹ̀ ìtú ọ̀ àjẹlà o wá kórìíra kí n bá ba ìgbádùn ẹ̀yìn mi ti ń gbádùn kí n bá bàjẹ́ ìfẹ́ tètè bá dá dúró subhanallah hatta yaqdi hajatahu mo ń fẹ́ kó gbọ́ bùkátà rẹ̀ tánná kó kú o fúnra ara rẹ̀ ìgbà tó kú o tí mo gbórí sókè yẹn hadithi alimami ahmed ló gbé jáde bí sanadin allahu akbar anu anabi wa muhammed sallallahu alayhi wa sallam pọ̀ ẹ wo tí o bá jẹ́ àánú ẹ̀yin nìsín ẹ máa ka ọmọ yín tí tún bí ṣe ọmọ ọmọ pé ọmọ náà ni torí kò náà lára ilé ta nílé ilé tí náà nílé ókè ọmọ tó tẹ ká fọmọ ẹ rí i ní àwọn èèyàn lẹ́bù ní ìsìn wọ́n máa pé ọmọ kínni ọmọ ọlọ́mọ lélẹ́yìn ọmọ ọlọ́mọ lélẹ́yìn ó kéré nínú àwọn bàbá bàbá no àwọn bàbá bàbá màmá ó kéré nínú àwọn bàbá màmá tó ṣe pé wọ́n ka ọmọ ọmọ àwọn obìnrin kún máa wò pé ni gbàtọ́ bá ra ten thousand tọ́ra fáwọn ọmọ àti àtọmọ ọmọkùnrin ó lè ra sọ one five fáwọn ọmọ ọmọbìnrin pèlè ẹbí ẹgbẹ́ ẹ̀yìn mi lè bàbá tí ẹ wá wọ ọmọ ọmọbìnrin ànábì ni sallallahu alaihi wasallam lànàbì sallallahu alaihi wasallam tó ní mọ tẹ̀yìn mi sílẹ̀ fún kíkọ́ gbádùn rẹ̀ débi tó bá wù kí n tó gbórí sókè salawatu rabbi wa salamuhu alaihi ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń pa ànábì wàhálà nù. tọ bákan náà àwọn eléyìí kéésì torí pé wọn ọmọkùnrin o tẹmọ kọ ọmọbìnrin ọmọ tí ọmọ obìnrin tọjọ mọ bìnrin tó tún bí wà tó náà tó bìnrin kí lóò ànábì ṣe pẹ̀lú tiẹ̀ náà Abu Qatada radiyallahu anhu ọgbẹgbàwọ wa jáde wá bá a lọ́jọ́ nígbà tó gbé ọmọ ọmọ umama umama bintu abul aas bàbá rẹ̀ ni wọ́n ń pè ní abul aas abul ìyàwó ní zainab ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn lànà fi jáde wá bá wa nígbà tó ṣe pé ó umama ọmọ zainab umama ọmọbìnrin ni anabi gbé lórí èjìká ó gbé wá sí anabi be mba sọ láti lọ. sẹ́mọ̀kì alhassan gbàtà anabi sallallahu alaihi wasallam gbé wá anabi gbé e lẹ̀ ó gbé e sí agbọ̀n wájú ibi tí ó ti ṣe ṣùgbọ́n gbà tó umama wá sí anabi ò gbé kalẹ̀ anabi gbé mara ni ó rí kó gbé mara ni fi ń bá sọ láti dábàá wá pé ọmọbìnrin ó ti dọ́ mọ ọmọbìnrin yẹn lákùnbára rárá o anabi gbé mara anabi sallallahu alaihi wasallam tó ń bá sọ láti lọ ṣùgbọ́n kí lóò anabi wá sí sẹ́yìn ọ̀rọ̀ka wọ́pọ̀ àhá sanabi bá ti fẹ́ rúkú anabi ó gbé kalẹ̀ wọ́n yìí rọ́pà àhá sanabi bá tó fẹ́ gbórí sókè láti rúkú anabi ó tún gbé ọmọ yẹn sallallahu alayhi wa sallam àánú ló bì àánú ló bì nínú àánú anabi sallallahu alayhi wa sallam. òun náà ni pé àánú rẹ̀ ọmọ lórí àwọn èèyàn lásán ó tún kárí àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ gẹ́gẹ́ náà ti ṣe mà kí ọmọ ọ̀dọ̀ wá pàláyé tiwa lónìí àìrí ìní máa lọ sọmọ àbá ìrí tó. ìní máa mú yàn lọ sọmọ ọdọ àwọn ọmọ ọdọ wọn máa jẹ nítọ́ lẹ látàrí pé wọn ò ní àìmọye wọ̀sí àìmọye àbùkù ni wọn máa fara gbà nítorí ipò àìní tí wọn wà àwọn èèyàn máa wá yàn wọn jẹbàjẹ tàlẹ́ni náà ti jọmọ ọdọ tó lè sọ̀rọ̀. níbi tọ́gà rẹ̀ bá wà ọ̀pọ̀ àìmọye ọmọ ọ̀dọ̀ ìlú ẹrú ni wọ́n máa ń lò wọ́n torí pé ọmọ ọ̀dọ̀ ò jẹun àfi káwọn ọ̀gá kọ́kọ́ jẹun tẹ́ná oúnjẹ àjẹkù àwọn ọ̀gá ni wọ́n máa fi lọ àwọn ọmọ ọ̀dọ̀ kódà ń bẹ nínú àwọn tí ò tiẹ̀ tó jẹ́ pé wọ́n á gba obìnrin lọ́mọ ọ̀dọ̀ wọ́n máa bá wọn ṣiṣẹ́ ilé yọ máa fọṣọ yọ máa lọṣọ yọ máa nulẹ̀ yọ máa dáná yọ máa lọta yọ máa ṣe gbogbo ẹ̀ nígbà táwọn ìyàwó tiwọn táwọn sùn kalẹ̀ bí ẹni tí gbogbo òkè ìṣòro tiẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ nù gbèsè bàbá onílé tó wà pọ̀ mọ́ ọ̀dọ̀ yẹn. yóò wá máa lu ọmọ ọ̀dọ́ ń lò pé kò sí ń tóun pé kó bóun ṣe tí ò ní ṣe. torí pé wọ́n ń fún lówó oṣù ó lè gbẹnu kalẹ̀ kó ní kó máa bóun fọnu bí ọmọ ọwọ́ ó lè jókòó kalẹ̀ kó ní kó máa bóun wọ bàtà ó tún lè bá débi wípé ọmọ ọ̀dọ́ tó bá ti wà á o kò gbọ́dọ̀ wọ́ sọ́kọ́rùn ìhòòhò ni wọ́n máa ṣe gbogbo sẹ́ẹ́. ọkùnrin sì ni wọ́n obìnrin ló fi sọ́mọ ọ̀dọ̀ bí ìgbà tí ò ní sí gbendel kìyàmù kọ́dà nínú èdè tí wọ́n máa ń lò láyè sí o náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ gan-an wọ́n enslave wọn ni wọ́n sọ wọ́n dọmọ ọ̀dọ̀ wọ́n sọ wọ́n dẹrú ni kọ̀ wá sórí ilé èdè tó fẹ́ bọ́nu eléyìí láyé nìyí. ẹ̀rí tá ń gbé sí orí ìwé ìròyìn lóríṣiríṣi nítorí fojú wa rí kọ́ńtírì báyìí nítorí fojú wa rí kọ́ńtírì báyìí nítorí fojú wa rí kọ́ńtírì báyìí ẹgbàá wa ẹ̀là wa àwa sì ń bẹ lẹ́nu ẹ̀. ṣùgbọ́n àwọn náà wá ń sọ pé kí ló mọ tó ń fi lọ sọmọ ọ̀dọ̀ kí ló dé tó ń fi lọ sọmọ ọ̀dọ̀ ṣé èdè tó dáa lọmọ ọ̀dọ̀ kì í máa ṣe èdè tó dáa èdè burúkú ń lè dé pé ọmọ ọ̀dọ̀ lèèyàn ọmọ ọ̀dọ̀ tá à ń lò ọmọ ọdún tó ń bá wa ṣiṣẹ́ tá a bá fẹ́ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú ilé wa lọ́dọ̀ àwọn bàbá wa sàṣà ni iṣẹ́ tí bàbá màmá wa bẹ̀ wá tá a rojú ọ̀tọ̀ sàṣà ni iṣẹ́ tí òbí wa bẹ̀ wá tá a máa tọ̀ àmọ́ tí wọ́n bá múra wọn lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ bóyá alábẹ́lé àbí lókè òkun tẹ̀rín tọ̀yàyà ni ó fi máa fọ̀gbẹ́ wọn. tẹ̀rín yaya yàyà wàláhì yọ gbẹ wọn yọ fọ̀tọ̀ wọn yọ pátá ọ̀gá rẹ yọ pátá ìyàwó rẹ ọ̀bá bàbá rẹ fa ó tún máa jìyà tó tún máa sọ pé ẹ ṣe thank you shukran akramakumullah torí ẹ̀ là ń ṣe ń pè ti lọ sílùú òkèèrè kó ń lọ sọmọ ọ̀dọ̀ ẹ pè padà o. ẹ padà àkọ́kọ́ wọ́n lọ da yìí wọn nù ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ tàbùkù orílẹ̀-èdè wọn owó òfò kí lọ wá lọ wọ́n mọ̀ wá parọ́ fún wa wípé wọ́n lọ ṣiṣẹ́ nọ́ọ̀sì ni ọ̀kan nọ́ọ̀sì ńlé ọ̀rọ̀ àdì nọ́ọ̀sì ńlú òkèèrè wọ́n lè kó àwọn bá wọn ta oògùn ní kẹ́míìsì ni ó di fámásìs láì kọ́ ọ́. ẹlòmíì wọn lè gbé à ah, ẹ lọ máa tútọ wọn english language ok ìwọ làwọn nídìí láti gbọ́ english wọn lè má sọ bẹ́ẹ̀ fún un tó náà máa pa àwọn ọlọ́run tó dàtẹ yóò ní sọ pé wọn mọtò ẹsẹ̀ jáde skul ìwọ ọmọ jáde tó yìgì rẹ kọ ọmọ lọlé ọkọ lókù ẹlòmíì ọtà mọkọ lọnà yóò fi wá jẹ pé ọ̀gá tó bá láǹdì sílé rẹ̀ àwọn ní ọkọ bá sùn láyè àgé ní kìtì wò lọ fẹ́ sọ pé ọgbọ́n èèyàn ti mú ọ wọlé pé ọmọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ó ti wá tilẹ̀kùn nílùú tó ọmọ gan tó ọmọ ọjà gbó tó ọmọjà jàǹgbó tó ọmọjà àràdà tó ọmọjà arólú tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ọ tó lè bọ́ọ̀dù ó lè bọ́ wọ́n ti tilẹ̀kùn gbóò wá nílùú tí wọ́n ọmọ tó wọ́n mọ̀ á ṣeré nítorí rí ẹnu èlé sọmọ́. So ṣé irú ẹni tó bá ti wá di rádaràda jágbajàgba ránran ni ọmọ wa bọ̀ wálé ni wọn náà wá rí lọ́wọ́ àgbà pé kan ó wọ̀ ọlọ́mọdé afẹ́fẹ́ kúfẹ́ ọmọge ń lọ sọmọ ọ̀dọ̀ abilékọ ń lọ sọmọ ọ̀dọ̀ àníwọ́n lẹ́nìkan níyàwó méjì ó sì rìlíìsì ọ̀kan lọ sọmọ wọ́n yẹ nígbà tó yẹ pé ilẹ̀ lárúbáwá ni àwọn ní imáni ok ìdí tí wọ́n ti sẹ́ ojú tí kòkòrò kòkòrò fi ma dà wọ́n láàmú. àmọ́ ń fẹ́kọ̀ọ́ aṣọ ọmọ ọ̀dọ́ kí ni tó máa pẹ́ ẹ rí fọ́tò ṣé ojú ni ó kí ló dé tó o tún gbé yẹ̀wò tó la fẹ́ eléyìí eléyìí da díẹ̀ àyà rẹ̀ rọra ga díẹ̀ àyà eléyìí ó ó flat torí ẹ̀yin tẹ̀ ń kó wọn lọ tẹ̀ agency ẹ kú palẹ̀ mọ́ ẹ dáhùn wàhálà ńjọ ẹ̀yin ọ̀daràn burúkú ìwé rán lọ òfin àwọn àǹtí rẹ àwọn àbúrò rẹ àwọn náà ò rí ṣẹ́ ẹ rán wọn lọ gbogbo wọn kún di bákété ńgbà wọn bá ń bọ̀ wọn ti kó sí wọn fún. ẹni tó sì jìyà kò síbẹ̀ sí lè pé kò ní gbọ́ ọ̀pọ̀ àìmọye náà lọ́rọ́ ẹni sọ fún kó tó lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò gbọ́. omi ìlédè kọ́ máa pe ẹ wàláì tẹ́ ń sọ òótọ́ ni àmọ́ ọlọ́run sọ́hun torí ọ̀gá òun ọkọ ìyàwó tí òun ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ yẹn ó fi lọ́kulọ lóun títí òun ọ̀gbà ok ṣé wọ́n fi lọ́ọ́ rí lé nàám tòṣẹ́ mọ̀ pé díẹ̀díẹ̀ náà ní títí tí è jẹ́wọ́ wípé wọ́n fi lọ́ọ́ títí kọ́dà ó lè padà wálé láti fi ṣẹ́ nígbà tó bá ti mọ̀ pé ìyàwó náà jáde lé àbá nọ́ọ̀bà nọ́ọ̀bà nọ́ọ̀bà tó wọn nígbà eegun mélòó lobìnrin nílẹ̀gbẹ̀ẹ́ ọkùn tó fi bẹ́lí ti di ọmọ ara ga tó ń torí di eléyìí ọmọ ọ̀dọ̀ dá lábẹ́lé ambọ̀sibọ́sì international level ìyàwó wa ní tiẹ̀ wá lórílẹ̀‐èdè wa débi pa lọ́ máa tura wa sọ ọmọ ọ̀dọ̀ àbá iṣẹ́ gan-an tó máa fẹ́ gbà yẹn sí nílùú òkèèrè tí ò bá lápọ̀lé tó ò sápọ̀lé ń bẹ̀ dákú pàtì torí pé ìlú òkèèrè tẹ́rí ó dàbí èkó tiwa ní nàìjíríà yìí náà èkó ó kọ́ tó tó dùn gbọ́ ní fáwọn ẹni tí ò débì kan rí wọ́n sọ pé àìkó ah, àìkó ah, lọ́wọ́ àìkó lọ́wọ́ ẹ̀ nìkéni. gbogbo owó tó o bá rí lẹ́kọ̀ọ́ ń bọ̀ náà ní padà sí wọ́n lówó èkó sọmọ kí nílẹ̀ yìí nìsín ọba fẹ́ gba yàrá kan ẹ̀ lò nà ẹ̀mí ọmọ ọ ẹ̀mí ọmọ ọ lótú máa halẹ̀ má bàbá ń lé kékeré bàbá nǹkan bá ti tẹ̀lé wa tún ṣe bàbá kìnnìkà ṣe kìnnìkà lọ́ọ́ dá wọlé kù ó rí i pé owó tó fi gbalé lásán pàtẹ́ńtéèjì iye tó kó nú owó oṣù rẹ ó ti fẹ́ lọ. báwo wá ní tí wọ́n bá lọ fẹ́ gba fúláàtì lẹ́kọ̀ọ́ ọgbà kọlọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bẹ́ẹ̀ náà nílùú òkèèrè jẹ́mà tó bá délùú òkèèrè majority owó tó ọba rí àwọn náà plan lu wọn lọ́nà tó fi rówó mú wálé ẹni ìsìn kọ́ńtì kan máa sọ fún ẹ pé àwọn ọ̀ràn ọ lọ́wọ́ bíi kọjá student níbẹ̀ yẹn wọ́n ní tó bá jáde àwọn lè bọ́ wá sẹ́ wọ́n á rówó gidigidigidi kìí ṣe pé òrówó wọ́n á ṣòfin nílùú yẹn pé whenever anybody bá fẹ́ travel jáde ní country yìí wọ́n gbà kó mú jáde kọjá ten thousand dollars ìlú wa ní ten thousand dollars kọjá mọ nǹkankan torí gbogbo ìgbà tí wọn fi ń tẹrọ ààrẹ jẹ pé ó ní New Zealand ó ní Finland ó wà ní kíní irọ́ lásán láǹdì láǹdì irọ́ báwa náà láǹdì. gbogbo gba tí wọn fi ń tara rẹ jẹ àwọn ẹlẹgbẹ́ rẹ ti níjù ọlọmọbi ìwọ sì máa dara rẹ laamuka o tún lè wà ní kámpù rẹfugí ńgbà míì kó tó di pé o tún bọ́ lóko rẹfugí o tún padà di ọmọ tó o bá di ọmọ tán o tún máa wá sẹ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tó o kúkú jókòó rẹ jẹjẹ nígbà tí wọn sọ pé báyìí mo lè mú jáde tún máa transfer owó rẹ jù tún dá nǹkó pé ńgbà tá a ti ní àgbọ̀dọ̀ mú jáde ń káàsì ọ̀dà ìwọ àbúrò mi o máa gbogbo bá ti dé kọ́ máa gbà o. àbúrò náà ọwọ́ wọn bá tẹ rí sí ránṣẹ́ tó ná ọmọ wura rẹ̀ ràn ní. <laughs> eléyìí túmọ̀ sí pé ẹ dákun káwa náà tún ti wá sí i tí mo fẹ́ fà yọ ńbẹ ni pé àwọn ọmọ ọ̀dọ̀ iṣẹ́ nǹkan kì í ṣiṣẹ́ alápọ̀nlé lábẹ́lé ká tó pé lókè òkun anas ibn malik radiyallahu anhu ọwọ àti ọmọ ọ̀dọ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá ń ròyìn anabi irú ìta àní rí ọpọlọpọ ọga. ọ̀gá ó lé anabi wa sallallahu alayhi wa sallam bá ká ṣe fún kó ròyìn bẹyìn lu ọmọ wọn pa ó ní anabi ni wàá anabi wàá rán mi sẹ́ńjọ́ kan pé kí n lọ bó ń jíṣẹ́ iṣẹ́ wò ọba rán anabi ò ni kọ́ lọ bó ń pa dárí pán pé kọ́ bó ń anabi ò sọ fún pé ẹ wọlọ́ngbò mú olóńgbò tá a lò mo rò pé yé ẹ̀ríkẹ́ ní ìsinmi máa ọmọ lọ́dọ̀ ọ̀dọ̀ kan ike o kí owó ni bá wà kọ́ ó ní jọ yẹn mo ti wá sọ ọ́nà ẹ̀mí mi tó iṣẹ́ bá ara mi nílọ mo ti sọ pé nílọ àmọ́ nínú ó ní mo sọ jáde ànábì ọ̀gbọ́ o ọlọ́mọdé asorí ibú o ànábì ọ̀gbọ́ ó ní mo ti wá mọ ọ́nà ẹ̀mí mi pé ńlọ ńlọ kìí ṣe pé nílọ tọ̀ nígbà tó yá ànábì mo bá ti jáde ńlé bí ìgbà tí mo ti lọ ṣùgbọ́n bí tí mo ti lọ èmi gẹ́gẹ́ bí ọmọdé mo bá bá ìsọ̀rí àwọn ọmọdé rẹ́gẹ́dẹ́ tí wọ́n ń ṣeré èmi náà bá darapọ̀ mọ́ wọn èmi náà bá darapọ̀ mọ́ wọn létí ọjà wọ́n bá tó ń ṣeré mo darapọ̀ mọ́ wọn títajú tí ń tajú kán báyìí mo bá rí dáná bí sallallahu alaihi wasallam tó ti di ẹ̀yìn mi ànábì ti di ẹ̀yìn mi ànábì wàá gbá mi mú ọgbẹ́yìn ọrùn mi mú gbàtọ́ gbá mi lẹ́yìn ọrùn mú tí ń wẹ̀yìn ọba dà nàbì sallallahu alaihi wa alihi wasallam àkọ́kọ́ àwa bẹ ọmọ ń sẹ́ lọ́ọ́ ra kara wa ọmọ tá a wá bẹ̀ lákàrà o ọwọ́ à ń ṣeré wọ́n ń gbá bọ́ọ̀lù ń wòran títà wà bá mu bẹ́ẹ̀ á kàn fọ́ mu lọ́rùn a níbi tí àbàrà ti kí láti kọ́kọ́ yàn fún lọ́lọ́gbọ́ gáò ibi tí mo bẹ̀rẹ̀ nù. kólà nàbì sallallahu alaihi wasallam kò gbà mí mú lẹ́yìn ọ̀run. ìwo títí wojú ànábì wá rí tànàbì rẹ̀ sallallahu alaihi wasallam. ànábì wa sọ pé ìwọ ìwọ onáyè ànábì tó ń bá a sáwàdà anas ni o ànábì wa ni onáyè onáyè tafgir yẹn ni pé ìwọ kékeré yìí ìwọ anas kékeré yìí. Hmm? ọ̀yà tètè lọ síbi tí mo ní kọ́ ọ lọ. kò sínú pé olùkọ́ lẹ́kọ̀ọ́ kí n bẹ ọmọ ń sẹ́ kó wa jẹ́ pé di bọ́ọ̀lù lójú kò sí olùkọ́ àwọn ọmọ kan ń ṣeré ọwọ́ àbámi lé. anábì ni wọ ọ̀nẹ́yìn wọ ọmọ anẹ́sì kékeré lọ síbi tí mo bẹ̀ ọ́. ó ní mo bá ní wa anábì bẹ́ẹ̀ ni màá lọ ní ìsìn ní ìsìn. anẹ́sì wa ni mo fọ́ ọlọ́run ọba búra mo fi ọlọ́run ọba búra laqad khadamtuhu tis'a sinin ọdún mẹ́sàn-án mo fi sọmọ ọ̀dọ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ma alimtuhu qala li shay'in sana'tuhu lima fa'alta kada wa kada ń lè rántí ọjọ́ kan láàrin ọdún mẹ́sàn-án tó sọ fún mi rí nípa nǹkan kan tí mo ṣe pé kí ló dé tó fi ṣe ẹ dákun torí tọlọ ọlọlọmọ ìgbà tá a ti bọ ọmọ wí làárọ <laughs> fọdún mẹ́sàn-án pé ẹ bóòlù ti fa bọ́ bá ẹ agáńtà ló ní o gbé bẹ́ẹ̀ o ẹ àwọn àwọn òwe rẹ bóòlù ti kọ́ kalẹ̀ bá o ní láéláé ń gbọ́ rí wala li shay'in taraktuhu halla fa'alta kada wa kada tí n sì gbọ́ rí lórí nǹkan kan tí n sì ká nàbí ọ̀sọ̀ pé èyí ti rí tó ṣe báyìí èyí ti rí tó ṣe báyìí kí ló dé tó ṣe báyìí ó là nàbí ọ̀sọ̀ rí fọ́dún mẹ́sàn-án salawatu rabbi wa salamuhu alayhi rawahu al-imam muslim. àlèmá mùsùlùm ló gbé wa ọba wa pọ ẹ irú máa ń bẹ lọ́kàn àwọn èèyàn sọ́mọ ọ̀dọ̀ ẹ wóoru àìlákàtì tí máa ní sí ọmọ ọdọ tó pé bọ́mọ yín àtọmọ ọ̀dọ̀ bá ṣẹ̀ ìyá o ẹ wá wò anabi fọdún kò sínú pé ètìrí tó ṣe kí ló dé tó ṣe wa látọ̀dọ̀ al-Ma'rur ibn Suwayd ó ní mo bá Abu Dharr mo bá pàdé ní Ar-Rabada Ar-Rabada ìlú kan ní nítòsí Madina tó gbàtí mo wá bá Abu Dharr tí mo bá pàdé ńbẹ̀ mo wá bá pé ọwọ́ jòlá ẹni tó náà tún ti ń tẹ̀lé tọ́jú ẹrú rẹ̀ ẹrú rẹ̀ òun náà wọ́jú là abudar àbí abudar ọwọ́ tòkè tilẹ̀ ìyá àti bàbá wọn ọ̀tà sí ó sì tún wá wọ ìyá àti bàbá ọ̀tà sí ọwọ́ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ tọ́jẹ́rù rẹ̀ bó láyé ti á yí padà báyìí àtọ̀gá àtọmọ ọ̀dọ̀ àtọ̀gá àtẹrú wọ́n jọ ń pa nkó fẹsẹ̀ ẹlẹ́tòho àǹdálì wọn á bi léèrè pé dé o Abu èyí tún jọ á o faqal. ẹni sábàbùtò rọ́jòlẹ́n èmi àtọkùnrin kan jọ búra wa ni o èmi àtọkùnrin kan jọ búra wa ìgbà tèmi wá ń bú èébú tèmi wá lékele fàáyẹrùtùhù bẹ ọmọ mọ wá fi ìyá rẹ mo fi kàn lábò nítorí pé èèyàn dúdú nìyá rẹ máa ní ìwọ ọmọ obìnrin dúdú họhọhọ yìí. sẹ́mi kí sẹ́mi máa ti ń búra yín pẹ̀lú ẹnìkan wọ́n fẹ́ bu léèbù kan tí ó fi gba gbogbo pọ́ìntì so ìgbà tó wàá bu pẹ̀lú ìyá rẹ̀ anabi sallallahu alaihi wasallam wá sọ fún yín pé ya Aba Dharr innaka mur'un fika jahiliyya ìwọ Abu ìwọ ayé ojú dúdú lára rẹ̀ kò tí ì tàn tọ́ anabi sallallahu alaihi wasallam. òun fi yé èèyàn òun fi ń bú àbí innaka mru'un fika jahiliyya anabi wa ni ikhwanukum khawalakum anabi ni gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ yín o ọmọ àyà yín ni wọ́n jẹ́ torí bá a ti bẹ̀rù iná là bọ́ ma kò sọ̀rọ̀ pé nítorí pé o ti jọ́ ọmọ mi kọ́ wa jẹ́ pé o kéré sí mi náà ọ kò wù ntí ń ṣe ló mú máa ṣe torí ẹ ọmọ ẹ̀yà yín làwọn ọmọ ọ̀dọ́ yín o ja'alahumullahu tahta aydikum ọlọ́run ló kó wọn sábẹ́ yín o faman kana akhuhu tahta yadihi torí náà gbogbo ẹni tó bá lọ́mọ ọ̀dọ̀ lọ́dọ̀ òfin tó dé ni o falyut'imhu mimma ya'kul irú oúnjẹ tẹ̀ ń jẹ nìkan fóònù náà kìí sàjẹkù kìí sèpẹ́ yóò mu gàrí àti mílk àti ẹ̀pà àti ṣúgà ẹ wàá fọ ní gàrí lásán àbí lámú láì sí ṣúgà ọba sọ̀rọ̀ ń jẹ ìyà ọmọ ọ̀dọ̀ lásán lásán ah, ah, kílọ lásán lásán o ṣẹbi èèyàn ló ná irú tó ń jẹ ènìyàn náà fún kìí ṣàjẹkù kìí pé lọ á ti pé àwọn jẹun pẹ̀lẹ́ ẹran àwọn afọ waliyolbeso mimma yalbas anabi niru aṣọ tẹ́ ń bá wọ̀ gàgán ẹni kò náà wọ̀ agbedebẹ wọ́n rajà káàdì ẹ̀ rajà káàdì fún náà ọ̀rọ̀ asúnsún rà asúnsún fún náà léèsì rà léèsì fún náà gíní rà gíní fún náà wọ́n á pé àbùrọ̀mọ́ kómi èèyàn kó kómi ẹran tálẹ́rán gbogbo ẹ̀ ó lẹ́tọ̀ọ́ tiẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ wala tukallifuhum ma yaghlubuhum anábìíní gbogbo tó bá ju agbára wọn lọ ẹ gbọ́dọ̀ lábọ̀ wọn lọ́rùn tọrọ mà ya yín ni wọn. fẹ̀yìn kallafumuhum tẹ́ ẹ bá wà láǹtí yóò ju agbára wọn lọ́bọ̀ wọn lọ́rùn fa a'inuhum ẹ̀yin náà lẹ́ràn wọn lọ́wọ́ tí wọ́n fi rí sẹ́ẹ̀sì muttafaqun alayhi alimami bukhari àti muslim ló tún gbà wá. ìdínú tó fi rí àti ọmọ ọ̀dọ́ mi jọ kánkó abudar onídìínú èmi náà àyíká ń kó tẹ́lẹ̀ àmọ́ àṣetẹ́ tí mo ṣe iná lọ́fà ni gbogbo èèyàn náà tún fi di pé wọ́n gba òfin tuntun torí ẹ̀sìn àwọn èèyàn ní máa bí òfin tọ̀ kò wá túmọ̀ sí kọ́mọdọ̀ náà máa ṣe garagara o torí pé wọ́n ti sàánú rẹ pé ìwọ náà àtọ̀gá rẹ jọ máa jẹ nǹkan kan náà ìwọ àtọ̀gá rẹ jọ máa wọṣọ kan náà ọ̀gá rẹ ọ̀gbọ́dọ̀ lasẹ́bọ̀ ọlọ́run tó lè ṣe ọmọ ọ̀dọ̀ náà wá kásẹ̀ sórí tébù nígbà tó ga ń sọ̀rọ̀ ọkà tẹ̀ sórí tébù pé kí lẹ́ẹ̀ dẹ̀ fẹ́ sọ sà á sọ ma pé ó lè lọ yọ gidi so igi náà ó tún lè kó báyọ̀ ó lè kó báyọ̀ Abu Mas'ud al-Badri radiyallahu anhu oníjọ kan mo yọ igi sọmọ ọ̀dọ̀ mi igi a máa kó báyọ̀ tọ mo bá yọ igi sọmọ ọ̀dọ̀ mi. So, wọ́n bẹ̀rẹ̀ sí ní nalẹ́gba wọ́n bẹ̀rẹ̀ sí ní nalẹ́gba ibi tí wọ́n ti nà yẹn fasami'tu sawtan khalfi wọ́n bá gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ lẹ́yìn mi. i'lam ya aba mas'ud lọ́mọdájú ìwọ baba mas'ud ó ní nígbà tí ohun yẹn súnmọ́ mi tí ń wẹ̀yìn lọ́ba dà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kàkàkọ́ adákẹ́ isa pé i'lam ya aba mas'ud i'lam ya aba mas'ud lọ́mọdájú ìwọ bàbá Mas'ud lọ́mọdájú ìwọ bàbá Mas'ud anna Allaha aqdaru alayka minka ala hadha al-ghulam kọ́lọ̀ ńlágbára lórí rẹ jagbára tí wọ́n ní lórí ọmọ ọ̀dọ̀ rẹ yìí lọ. tó ń fin lẹ́gbàá ń fi kófin yìí rántí kọ́lọ̀ ńlágbára lórí rẹ ju agbára tí wọ́n ní lórí rẹ lọ. qala fa qultu la adribu mamlukan ba'dahu abada ó ní bẹ́ẹ̀ mo ti wá jẹ́ dẹ̀ pé látòun ni lọ́wọ́ tún lu ọmọ ọ̀dọ́ mọ́ ìlú ẹrú kama látòní lọ alimami muslim òun ló gbà wá kí ló dé tóbi jẹ pé ńgbà bá sàṣetẹ gbà náà látò máa ṣe àṣeyẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ àṣeyẹ ló ṣe ká máa ṣe láti pilẹ̀ kì í ṣe pé ńgbà bá sàṣetẹ lórí ọ̀sẹ̀sẹ̀ máa wá pé nínú ẹgbà wá mi ó ní bánà ti ṣe yọ̀n tí ń sọ pé lọ́ọ́ màdájú ìwọ bàbá Mas'ud lọ́ọ́ màdájú ìwọ bàbá Mas'ud rírí tí mo rí bánà mi ni ẹgbàá ti dábọ́ lọ́wọ́ mi ẹgbà jábọ́ lọ́wọ́ mi nítorí àpọ́nlé tọ́lọ̀ ń fi sára ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbà wa mi gbàtà ànábì sọ pé lọ́wọ́ mọ̀ dájú wọ bàbá Mas'ud lọ́wọ́ mọ̀ dájú faqultu ya Rasulullah huwa hurrun li wajhillah ẹrú mi ni àmọ́ fún nǹkan tí mo ṣe yìí mo ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ nítorí tọ́lọ̀ min ajli li wajhillahi ta'ala faqala ànábì sallallahu alaihi wasallam wa lalafahatika naar rawahu muslim anabi ni kíni tuntun tó o bá fi lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ látàrí lúlù tó lù yìí iná ní òjò ọ ó túmọ̀ sí pé àánú anabi wa pọ̀ ẹ wúlò ẹ̀tọ́ tán fẹ́ rú nítorí pé wọ́n yàn jẹ tó kí wọn lọ jẹ yóò tó gbé wọ̀ fẹ́ islam kí ni wọ́n mú nídìí kúfùrù kí ni wọ́n mú nídìí kúfùrù gbogbo àwọn kẹta ń sọ̀npa ànábì wa yìí sallallahu alaihi wasallam ìwé àlọ́wò làwọn èèyàn ń gbé káńpá ẹnìkan tẹ̀lé ríru ọ̀rọ̀ yìí nípa rẹ̀ àbí rọ́lá sí àbí kọ́ sọ̀sọ pé ẹnìkan tẹ́bà ó tún fi pa ńlá sí ẹ̀bẹ̀ nìkan ọba àwọn kan wọ́n mú kinní kan wọ́n mú tí wọ́n á ní ẹmu díẹ̀ má mú púpọ̀ gbogbo àwọn arọ́ burúkú tó ànábì wa sallallahu alaihi wasallam ẹ wọ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí fi ń kọ́ wa oníkálukọ́ á mọ̀ yìí pé àwọn ẹni táwọn á yàn jẹ ló kọ pé wọn lẹ́ni tó gbèjà wọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wó gbèjà wọn. Muawiya ibn Suwaid al-Muqar ibn Suwaid ibn Muqarrin oní àsọ yìí pé mo gbá ẹrú wa kan létí rí mo gbá ẹrú wa kan létí rí faharabtu mo bá sá kò nílé. ثم جئت قبيل الظهر نوعد بكاسك صلاة الظهر وتوتو فصليت خلف أبي مواسي صلاة الظهر لين بابان فدعاه ودعاني بابان واقبل يروسي مفولتي وتقوي منا صحابة بابان ọmọ ìṣe sàhábà ọmọ tó gba ẹrú ẹrú yẹn ni ẹrú ni tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ní òun wá fojú àná wò ìbẹ̀rù wa ni wọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ àná la bọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹ̀ ọgbà létí mi ń gbàtà parí sọlá ó pè ó wá pè mí náà tó mi ni ó sọ fẹ́ rún pé ìwọ gbẹ̀tán lára irun tó ṣe fún àwọn náà fún fàáfà ẹrú wa ti kúrò bàbá mi wá sọ yìí pé àwa àwa ọmọ Muqarrin láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ajẹni tó ṣe pé àníjọ ọmọ ọ̀dọ̀ kan lọ tó dẹrù wa obìnrin sí ni falaqamaha ahaduna ẹnìkan nínú wa bá kó ìfọtí fún ẹrúbìnrin yẹn lọ́jọ́ kan fabalaga dhalika an-nabiyya sallallahu alayhi ìròyìn eléyìí dọdọ ànábì faqala a'tiquha ànábì ni fún etí tẹ ẹ gbà ń ẹ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tọkọ́ọ̀lù ó ní làwọn ọmọ ìyá mi bá ní laysa lana khadimun ghayruha á lẹ́rú mi tí ń sọmọ ọ̀dọ́ fún wa tó jù lọ bó la ti fẹ́ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ yóò máa ṣe ẹrú fún wa náà anabi sallallahu alaihi wasallam ọwọ́ á ní bá ti lẹ́rú mi tí ń bá yín sọmọ ọ̀dọ́ jù lọ falyastaqdimuha ẹ máa lò ó فإذا استغنوا وليستخدموها وما له فإذا استغنوا عنها فبعد إيكي أترلوا من جود كورة فليخلوا سبيلها السلسلة وما له الإمام مسلم لو بوا ẹrú ẹrú tó ń sọ̀rọ̀ yìí kì í sọmọ ọ̀dọ̀ lásán ẹrú tí wọn ní téèyàn máa ń tà bí ẹran ni wọn wọn ń sọmọ ọ̀dọ̀ fún wọn. tọ ìyá ńlá wa Aisha radiyallahu anha ń sọ fún wa nípa àánú ànábì sallallahu alaihi wasallam ma daraba rasulullahi sallallahu alaihi wasallam shay'an qat biyadi ànábì ò fọwọ́ rẹ̀ lù rí pé ẹlòmínú wa ó ti lu ọmọdé bíi kó nǹkan ọ̀gbádùn apá rẹ mọ́ ẹlòmíì bíi à ti ló ti padà tó ẹlòmíì ti lu ọmọ ṣẹṣẹ láì níye gbà wọn alánàbí sallallahu alayhi wa sallam kò fọwọ́ rẹ̀ lù kankan rí eléyìí ga pọ̀ ànábì náà ló ti sọ pé ẹ pa àwọn ọmọ yín láti kọ́ máa ṣe sọ̀lẹ́ tẹ́ bá ti kọ́ ọmọ ọdún méje tọ́mọ bá kọ́ ọmọ ọdún mẹ́wàá tí ò ṣe sọ̀lẹ́ ẹ máa nà wọn ànábì náà lọ́lọ́run fa Al-Qur'ani rán ńgbà táwọn ìyàwó wọ̀ bá gbọ́rọ̀ ká ṣèkìlọ̀ fún wọn tí wọn bá tún gbọ́ kìlọ̀ kakọ̀yìn tí wọn ń bùsùn tí ìkọ̀yìn tí wọn ń bùsùn ọ̀bá tó láti bá wọn wí ànábì ní ká ọlọ́run ẹlẹ́dàá wa tún ní ká nà wọn ànábì yìí náà lọ́lọ́run fa alukur'ani yẹra síbẹ̀síbẹ̀ wọn lánàbì sallallahu alaihi wasallam kò fọwọ́ rẹ̀ nà kankan rí kò lu ọmọ rí kò ìyàwó rí kò ẹrú rí kò ọmọ ọ̀dọ̀ rí kò lu ọ̀kan náà àwọn sàhábà rí kò sì bá wọn lu ọmọ ọlọ́mọ rí àánú nìyẹn táwa lè ṣe tọwọ́ ń hun ọ burúkú sẹ́kítọ̀ ọba sì lu ọmọ ọlọ́mọ ò tí ì gbádùn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ ọgbọ́n ẹlòmíì kíkọ́ ọmọ ọ̀tá máa sunkún lọ́wọ́ mi òun ló ń lù tó ń gbomi ẹkún lójú ẹ̀ tó ra ibà mọ̀ fọ́mọ bá dàgbà ó lè máa fi pìtà pé kí ni ìwọ wo tí mo ti lu ọ dáràn láyè ó lù ó fi dáràn àìmọ̀ ìgbà ló fún police station anabi wa fọwọ́ lu kakari wàláyé tá a nà bá lè kọ àlàáfíà mbẹ́mbẹ́ o àlàáfíà mbẹ́mbẹ́ ayé má yé yàn olùfẹ́ báyàn wí tẹ́mi ti bọ́ gbọ́wọ́ rẹ̀ tí ọba sì gbọ́wọ́ wọn ní kò ń lólu àti pé ní yorùbá lẹ́bù àwọn ìfọwọ́ lásán lùyàn àwọn ìfẹ́gbá lásán lùyàn wọ́n tún lọ wọ òka ẹgbàá nǹkan kò tún ní jẹ́gbàá lásán wọ́n ní ẹgbẹ́ rẹ wọ́n ti rẹ́ sóògùn ó ń bá ti lù báyìí kọ́ gan ni àwọn àkà ẹlòmíì gan ẹgbẹ́ yẹn wọ́n tún rẹ abẹ́fẹ́lẹ́ wọ́n kìbọnú ẹ̀ tó ń bá ti nà báyìí tó ń bá fà á kọ́ ya láì ṣe pépà tó gbogbo orú àwọn nǹkan yẹn sẹ́rí tí ò bá ti sáànù tẹ́sìn bá ti jẹ́ pé kò sí ìkà ló máa ń jókòó sínú ọ̀kan. Amata tá àánú bá ń bẹ tẹ́sìn bá ń bẹ ẹ láàánú tó pọ̀ ẹ nífẹ̀ẹ́ kábúrò sọmọ làkejì ibi tẹ́nìkan ti lu ọmọ ẹ̀yìn ọmọ rẹ̀ máa ní. ibi tẹ́nìkan ti ń ká ipò wọn tajà náà ni ẹ̀yìn ọmọ wa bẹ́ẹ̀ ti di ọwọ́ rẹ̀ látẹ̀yìn kọ́ má fi lu ẹnìkankan tó bá sọ pé ó rí yàn tó lu ìyá rẹ̀ ńkọ́ tó lu bàbá rẹ ńkọ́ tí bàbá torí de eléyìí wọn lànà bí òfọwọ́ rẹ lù nǹkan kan rí o wọlé mọ́rọ́ ajani kò lu ìyàwó rẹ rí o bàbá gbogbo ojú ìyàwó báyìí ló ti dára jù nígbà tó tún ní kò ẹ wọ́ ma yóò ṣe ibi lọ sọ gbogbo ẹnu ńgbò lèyàn jẹ lè gbá lẹ́sẹ̀ gan lára obìnrin ọkùnrin mi burú bàjẹ́ lò yóò sì máa kó ẹsẹ̀ lára ìyàwó rẹ̀ ó lóun ti kọ́ karate òun lù <laughs> so eléyìí túbọ̀ sí pé anábì tí olùyàwó kan rí bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ kákùn àti àwọn ìyàwó ń jà ń wá lù pé a ti fẹ́ gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam fẹ́ ẹ lónìí kẹ́ni kankan mọ́ àlè <laughs> lọ́wọ́ obìnrin ti dá lóbi mi mọ̀ ń bẹ lẹ́nu pé mo lù wọ́n lọ à ó láti àṣẹ gbogbo obìnrin yòókù dára torí pé làkọ́lẹ́ káàmì rẹ̀ fóun fi rasulillahi uswatun hasana kálukó pé nínú tọ́lọ̀ ń fẹ́ ká ṣe lónìí ni ká lu àwọn ìyàwó wa torí torí pé anabi là ń wá àwòkọ́ṣe anabi sì ń bẹ lẹ́nu pé lu àwọn ìyàwó rẹ̀ lọ kọ́ máa ṣẹlẹ̀ gbogbo ayé bẹ́ẹ̀ ni torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo pé nìkan máa kí ó àbí kí nìkan kpóró ní gbogbo wa o tọ́ba lọ wà wò kọ́sì yẹn gbà mí ọbọ̀ hànú o ẹ̀hẹ́n ní ìsìn ṣé wù kan ní lu ìyàwó rẹ̀ lọ náà bá ní ọba pe àwọn oníkòbókò pé méjì fẹ́mi náà ọwọ́ amúkòbókò ìyàwó nu torí ṣé wù wa ṣé wù yín báwò yín ha wọn kó sì lu ọmọ ọ̀dọ̀ rí kó lu ọmọ ọ̀dọ̀ rí illa an yujahida fi sabilillah tẹ́bárí dáná bíi lùyàn ọlọ́sẹ̀ jihadi ogun là nábì lọ́jà bàtà nábì gbàgbé ogun wọ̀ tó mú dà lọ́wọ́ tó mú ọkọ̀ lọ́wọ́ tó à tẹ́yọ̀ máa wòran kò ní wòran ọlọ́jà ni àmọ́ láì jẹ́ kó lọ́ọ́ jagun yọ máa lu ìyàwó yọ máa lu ọmọ but tẹ́fẹ́ mọ̀ pé àwọn ìyàwó ànábì náà lẹ́kọ̀ọ́ àbí wọn lẹ́kọ̀ọ́ ẹ mà dáhùn ah orúkọ ní ìsìn sẹ́ mọ̀ pé láyé ìsìn ní ìsìn gbàtà yé dojúrú àbẹ́ ẹ̀ mà ni àwọn obìnrin ti sìn ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́kọ̀ọ́ sẹ́mu káyà náà ti sọ pé ẹ kìlọ̀ fún wa tó ọba gbọ́ ẹ̀kọ́ yìí sí wa tó ọba gbọ́gbọ́ ẹ lù wa àmọ́ ẹ má lù wọn ṣe léṣe torí pé ní ìsìn obìnrin mi lọ́ọ́ lọ́ọ́ máa ṣe wáàzì fún ọkọ pé lọ́tẹ̀ọ̀n bẹ́ẹ̀ ni kò lóbìnrin rí àmọ́ àwọn ìyàwó tiẹ̀ ìwà àwọn àti tiẹ̀ tẹbi wọn bá ń kìlọ̀ fún ọ ìgbà náà ló tún ya bèjì lápá obìnrin tó yẹ pé ọkọ kan sọ pé ah báwo ni iyọ̀ ṣe já ọbẹ̀ yìí báyìí ìyá alágbájá yọkàn dìde máa bọ̀ ni ẹsẹ̀ bò ń lọ gbọ́kọ lé ni yọkàn fún ọkọ lọ́rùn mo ti sọ fún ọkọ máa sọ ara rẹ ọmọ bá ṣe ṣe náà ni ṣé owó tẹ fi ṣe àbí iná tẹ dá sí tó fi jò bẹ́ẹ̀ ṣe pa omi papọ̀ má da dẹ́ papọ̀ má lúrú nǹkankan èwo ló mí níbẹ̀ wípé ṣé wọn àwọn fóun jókòó ní àrùn ni agbọ́kọ̀ fowó ọbẹ̀ ẹlẹ̀ tó o bá ti tún fowó ọbẹ̀ ẹlẹ̀ tiẹ̀ náà sọ́mọ pé wọ́n sì àjẹ náà tẹ́lẹ̀ náà <laughs> torí pé àwọn ọkùnrin mi náà ò ṣe nǹkan kan ò sì mọ petition ẹ̀ kìnnìkan ọmọ bẹ́ẹ̀ sì wó gbé ẹnu ẹ lọ èyí tán fún ọ kọ̀ jẹ́ tọ bàbá wa obìnrin tó ti tètè rọ́ọ̀ṣì ọkọ ọkọ tí sọ̀rọ̀ ti kó ìfọ́tí bí obìnrin tó fẹjọ́ ní ọ̀rọ̀ kàrọ̀ ni o ó sì ń bẹ̀ wọ́n pé ẹ má mi náà máa fẹ́ sì mọ́yàwó ni pé ó sì jìyà lálẹ́ yìí ó tó bẹ́ẹ̀ ó jìyà ìyàwó ni ó wá èdè Yorùbá kan táwọn ọlọ́lọ́ ń ṣe ìyanu lálẹ́ ẹjọ́ yìí àfà ó ní ah, ọwọ́ ẹnìkan dúnra wọn dúnra wọn ni ṣé ọwọ́ tiẹ̀ ló dùn ní àgọ́ ní dáadáa <laughs> ẹ mọ̀ pé nígbà tí ọwọ́ ti wá pakuru mọ́kọ bàbá ló lè mú tọkọ mú ọkọ torí ẹ̀wọ́ náà máa sọ́ra o torí ńgbà tó fẹ́ fẹ́ yà ó tó ṣe gìrìwò lọ́nfẹ́ so gìrìwò yẹn. Yes ó láwọn advantages ó sì ní disadvantage ó ní máa tọ́jà tó tó bá rọ ọmú wà ló kò sí o torí bí tó bá ti rọ ọmú tó ń gbin lábẹ́ lúpẹ́ ó ní lè ké para nípa ẹgbà mí o ẹgbà mí o èèyàn lè bá bẹ̀ lọ sáà kìí àmà ilé ìjẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ o wọn lánàá bí olùyàwó rí kò lu ọ̀dọ́ rí àyàfi tó bá lọ sí jihad fi sabilillah wọ́n ní wọ́n máa ní ilẹ̀ mìíràn ṣe nǹkan sọ̀yẹ̀ ntẹ́kìmọ̀ lè nà fẹ́. wọn ò fi nǹkan kan sí ànábìrì láyé yìí kó wá máa gbèjà ara rẹ̀ kó ti torí rẹ̀ lọ́ọ́ máa jà ànábìrì òṣèlú. ọ̀bá àbú ọ̀bá àtọ́ kò ní ti torí rẹ̀ pò ń lọ ọjà kó wá lóun fẹ́ gbẹ̀sán. a sábà lè tírèèni ara wa bẹ́ẹ̀ wàláì wà tó dáa ni. ẹni tó gbọ́ gbọ́ gbọ́ gbọ́ tó rí pọ̀ dáhùn bá su lọ́gbẹ̀ẹ́nu lọ. ẹni tí ń gbẹ́gùn sọ́nà tó ń gba ní ojúmọ́ yóò gbọ́ palaba bẹ́ẹ̀ yóò gbé gbogbo ẹbẹ̀ ẹ sì máa kakó lọ́nà kò sí pé kò sí kan bọ́ bá su lórí ibu rẹ̀ kò kúkú sọ̀rọ̀ ibu rẹ̀ náà gbé ibẹ̀ títí kò gún wèrè lẹ́sẹ̀ àyàfi tó bá gbọ́ lọ́n lèèyàn ṣẹ̀ tó bá gbọ́ lọ́n lèèyàn bá ṣẹ̀ fẹ̀ǹtẹ́kìmù lillahi azza wa jal ànábì máa ti torí pé wọ́n ṣẹ̀ lọ́n kó fìyà jẹ́ nítọ́ ṣẹ̀ lọ́n torí ẹni tó ṣe zina ànábì ò ní filẹ̀ o nígbà tó rí pé ànábì yẹn náyà àwọ̀ ẹni tó lòun ṣe ìsìláàmù mọ́ ànábì ò ní filẹ̀ o torí pé ànábì yẹn náyà rárá o. ẹni tó jalè anabi òní ti lẹ o síbẹ̀ gbọ́ ńgbà tí wọ́n á ń bẹ pé obìnrin kan tó jalè ẹ dákun ẹjọ́ máa lọ lé wọn anabi ní kí kí ni ìsìpẹ́ burúkú tó fẹ́ o tọ́mù fatima kan bá jẹ́ kó lọ jalè òun fi ọwọ́ rẹ̀ yẹnni tó bá jẹ ọlọ́run anabi ò kọ̀ kọ̀ kọ̀ kọ̀ bẹ́ẹ̀ nìkan sàwádàrú ẹ̀ bákan náà nígbà tí aya sọ̀kalẹ̀ Abu ayà sọ̀kalẹ̀ àdéhìí tọ́lá kọ̀ọ̀kan alimá muslim ló gbà wá. Abu Hurairah wa gba ìgbà wa mi ọ nígbà tí ayà sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lá ni wa anzir ashiratakal aqrabin máa ṣe kìlọ̀ fáwọn àmàlẹ́bí rẹ. àwọn ẹni tó súnmọ́ ọjọ́ àkọ́kọ́ ìpè tọ́lọ́run ní kánábì òpè nù àwọn fámìlì ní kò fi torí nígbà tí wọn náà ṣe dáwà gbogbo èèyàn àmọ́ nílé yín àwọn eléégún ni àwọn ṣàngó ni àwọn olóró ni ọ̀wá ní pé àwọn ará lé yín gbogbo táwọn ṣe dáa kò bá mu o àbí kọjá yìí pé àwọn aráàlú yín àwọn ń ṣe rádaràda òní pè wọn ọ wà sílùú òdì ibẹ̀ ló ti ọ sílùú òdì ibẹ̀ ló ti wà lọ máa pè. ọ̀hún alọ́pàá àwọn aráàlú rẹ̀ náà ẹ̀ ẹ̀ fà àwọn eléyìí wọn àní fi wọn torí àwọn èèyàn rẹ̀ náà àní fi nílùú odítọ́ bára rẹ ẹnu rẹ yọ ma jó níbi ewé dóbélé gbé súnà nẹ́bì súnà nẹ́bì nsọ́ lù yín náà pé àwọn aráàlú rẹ náà àti lọ létí pẹ́ máa délé àti wọ́n wá wọn wá ẹ pè torí pé èèyàn máa fẹ́ kí tòun náà dà èèyàn máa fẹ́ káwọn èèyàn náà wà lórí ọ̀nà táwọn èèyàn rẹ bá ti wà lórí ọ̀nà tí wọ́n ń pèpè lọ àwọn náà ní ọjà kọ̀ọ̀kọ́ ẹni tí ràn lọ́wọ́ ìdí nìyí tọ́lọ́ bá ń sọ fún anabi sọlá àti wà àwọn ni kò ti ẹ̀yin ti dá ẹ̀yin ò ní para alé ẹ̀ní para àdúgbò ẹ̀ní para àlù akàtí gbúrò pé ẹ ti dé mọ́kúá ni ah mọ́kúá báwo láti ajílẹ̀ tẹ́ ń bì ìyàwó ọmọ kó ń ṣe dá wa àmọ́ ládùúgbò àmọ́ lé àtúmọ̀ lù ó sì ti dé mọ́kúá lójijì la kàn báláwà ní lórí rẹ̀ lé ó ní àwọn ń ṣe dá wa ká ni dá wa báwo àwa náà máa ń jẹ dáwà alẹ́ kìí jéró nìkan là ń jẹ ṣé fún wa lé káwa náà gbọ́. ẹlòmíì ẹ kàn gbọ́ kó ti dé Cameroon anabi ní sẹ́kọ̀ọ́ náà lọ́lọ́run fẹ́ sìn rán àtọ́jọ́ rẹ̀ náà láti máa kẹ́kọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn yín bóò nílé wọ ọ̀bá rí tó bá jẹ́ pé ta lásán là ń lọ tún sí i. sáàmù àrílé padà sí ńgbà tó yẹ pé à ń tan ìmọ̀lẹ̀ ká ní ìdálẹ̀ ìlú wa ilé wa gbogbo ẹ̀sọ́ kùkùn kòkòkò nítumà yẹs àwọn aráàlú rẹ ò ní fẹ́ gbọ́ àwọn aráàlú rẹ ò ní fẹ́ gbọ́ síbẹ̀síbẹ̀ inú èèyàn gbẹ̀rún yọ̀yọ̀ kọ̀ọ̀kan yọ̀yọ̀ kọ̀ọ̀kan táwọn fẹ́ táwọn fẹ́ káwọn akókò wá sí rárá aburú wo pé ọ̀sẹ̀ yóò ti pàpọ̀ jù torí ẹ Ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam ẹ wá wo ntọ ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam tonti pa anabi ṣe bọlọ ń ṣe ní kó ṣe táwọn èèyàn yẹn gbọ́ wọn gbà àwọn gángangangangan làdáwò ńlá tọkọ ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam ẹni tó yẹ kó kí anabi lẹ́yìn òun ní fi irin ẹlẹ́gùn kìí sẹ̀kú kéékèèké irin ẹlẹ́gùn ní fi hàn anabi sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ náà ni tìbòmíì náà ní yàtọ̀ àwọn náà ní lárúbáwá pòwe kan wọ́n ní àkọ́rìbù àkọ́rìbù wọ́n ní gbogbo mọ̀lẹ́bí gbogbo òye kan gbogbo ìbátan àkèké ni wọ́n síbẹ̀síbẹ̀ àwọn àkèké òun ọlọ́run ní kò fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n nígbà nǹkan yìí ta ló kù nu wọn tí ò ṣe islam kò sí tó bẹ́ẹ̀ náà ni gbogbo bòmí náà wọ́n á takò wọn ò ní fẹ́ wọn kórìíra àwọn làgbà ẹni tí ó máa dáàbòbò àwọn làgbà ẹni tí ó máa pèpè lọ sídìí rẹ̀ wọn bá ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ nù. kódà tó bá pẹ́ rádaràda lẹ́yìn gan máa ń sọ pé ń tó wa ni tọ́ tó wa ni ọwọ́ gbé nákàlí dé olómi ni àwọn làwọn máa lò. so wọ́n máa takọ̀ wọ́n máa takọ̀ ńgbọ̀ bá yá àwọn náà pàpà ní ọ̀padà wá di olómìdé factory so bẹ́ẹ̀ tó bá jẹ́ pé dáadáa lẹ́ pèpè lọ sí dẹ bẹ́ẹ̀ náà ni bí ó ṣe bẹ̀rẹ̀ náà nù àmọ́ tó bá yá ẹ̀rí gbogbo wọn pátá àwọn náà ọ̀padà dẹni tí ń ṣiṣẹ́ sin nǹkan a ń pèpè lọ sí di rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ti sọ gbogbo wọn bá péjọ wọn péjọ bíbà <laughs> bẹ́ẹ̀ títí ẹ bá kọ pa àwọn èèyàn wọn ò ní máa ń tẹ pa wọn fúnná ó dàbí ká máa ṣe dánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe ní ìsìn káàtó wa sọ fáwọn ọmọ pé ẹ máa páàkì mọ́tò síta ẹ máa páàkì mọ́tò síta àwọn èèyàn jẹ ẹ̀bùn lónìí àfa kọ́dà nù àwọn mọ́tò yẹn ọ̀kan bẹ tá a tún gbé fún yẹn àwọn ẹ̀bùn ti wá fún gbogbo bíi bíbà sẹ́wọ̀n pé gbogbo ìlú ni ọ wà wọn ò tí wàá máa ń làwa sọ pé kí ló ṣe ń tẹ ìwà mọ́sálásí ìbẹ̀lẹ̀ ti gbọ́dọ̀ ariwo ti sọ àti ẹ̀ máa ṣe bọ́rọ̀ gidi lọ́fẹ́ sọ ni <laughs> eléyìí sọ̀rọ̀ gidigidi ẹ́ so àmọ́ ìgbàdá nàbí sallallahu alaihi wasallam ń pè wọ́n gbogbo kálukú wa wọ́n mọ̀ what is the new information kálukú ti péjọ. anabi sallallahu alaihi wasallam wọn bá wọn sọrọ. ha anabi mọ ọ̀rọ̀ sọ kọjá sí sọ anabi kọ́kọ́ bá wọn sọrọ, ó kó gbogbo wọn jọ ńgbọ yọ tún mú wọn lọ́kọ̀ọ̀kan ẹ̀yin báyìí ẹ̀yin báyìí ọkọ pé ẹ̀yin kúrẹ́yì ẹ̀yin ìran mi kúrẹ́yì inú kálukú ti dùn nínú kúrẹ́yì náà anabi bá tún mú wọn lọ́kọ̀ọ̀kan yábẹ́ni káà ẹ̀yin ọmọ káà yábẹ́ni lùáyì ẹ̀yin ọmọ ayi. ya bani Abdul Muttalib ẹ̀yin ọmọ Abdul Muttalib sanni ìgbà tí wàá pẹ́ nìkọ̀ọ̀kan yọ ma sọ pé ànkébò ànfọ̀sọ̀kọ̀ ẹ wọ ọ̀nà tẹ́ fi gbára yín o mina náà ọ̀nà tẹ́ fi gbára yín níbi àtiwọ́ náà la amliku lakum min Allahi shay'a ìlágbára ká láti fi nǹkan gbà yín lọ́dọ̀ ọlọ́ jìyà ìlẹ̀gbà yín o tó o tún wá sọ títí oníyà Fatimatu bínta Muhammadin wọ Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anqidhi nafsaki wọn náà gbára rẹ lẹ mina náà níbi àti wọn náà fa inni la amliku laki min Allahi shay'a torí kí n lágbára àti fi nǹkan kan níwájú ọlọ. anabi sọ bẹ́ẹ̀ ọ̀wá ni ghayra anna lakum sàbùlàhà bìbìlàlìhà anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin Quraysh tẹ́ ẹ ti gba islam mi ò ní nǹkan tí mo fi lè gbà yín lẹ lọ́dọ̀ lọ yàtọ̀ wípé ìbíjọ dà wá gbogbo bomi omi rẹ̀ tọ́tọ́ ka ma fi jù ń ma fi jù gbogbo gbà. ní máa fi dùn gbogbo gbà nítorí kọ́mọ̀jẹ́ yìí pé ìbí tó dà wá pọ̀ náà yọ padà wá di nǹkan àgbàgbé àwọn olùmọ̀ọ́ni kí ló dé tánàbì sallallahu alaihi wasallam sọ pé kódà bẹ́ẹ̀ gba islam láyé ń bì tẹ́ẹ̀ bá gba islam ní ní nǹkan kan tí mo fi lè gbà yín lẹ̀ lọ́la kìyàmù àmọ́ síbẹ̀síbẹ̀ ìbí tó dà wá pọ̀ kò ní bàjẹ́ tí ọba já mi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rí kéènì tí wọ́n ti gba islam àdúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀lẹ́bí rẹ̀ wọ́n lè jẹ́ pé wọ́n ń ṣe kèfèrí bóyá kiri yóò ní bóyá kọrin yóò ní bóyá sàgódìran ní ọ̀yá wálé ní ọ̀jẹ̀dìran òròdé gbogbo rú wọn ìbí tó dà yín pọ̀ ọ gbọ́dọ̀ sáláì máa wọ́n mi sí tí òfin ní gbẹpin kó fi wá kú dànù ọ máa wọ́n mi síbi tó dà yín pọ̀ lẹ́ẹ̀kan láàrin ọlọ́ba wọn bàbá mi ni wá kí ní ẹkùjọ́ mẹ́ta ọmọ kínní ni kí ni mo rí tí wọ́n ń kpókò rẹ ní ìsìn Ibrahim burama àní Ibrahim èyí ti rí tó tún wá sí wa ẹ fún wa lẹ́sìn yín o ẹ bá ti gbà á ẹ mọ mọ̀lẹ́bí mẹ à mọtòlẹ pé màyín ma ẹsìn wa gan ló sokun ẹbí pọ̀ jù yọba mọtẹsìn mi máa wá kéyìn lónìí yóò da fún ọ yóò da fún àwa náà ronú sí i mo rò pé yé ká <laughs> ronú sí i ẹ tètè rúkó jiná tẹ bá rò kọ́ máa ta kókó ẹ̀yin náà ó náà lè padà di mùsùlùmí lọ́jọ́ kan àmọ́ o tó ń ti pé anábì ló wọn máa fọ́n mi sí okùn ẹbí ti ń bẹ láàrin àwọn kọ́ mọ́ gbẹ pé yọ̀ wá jà kò wá túmọ̀ sí pé kò fẹ̀sìn tiẹ̀ kò fi gba pààrọ̀ kò túmọ̀ sí pé kò wá dọ́dọ̀ wọn kọ́ ọmọ fẹ̀sìn rẹ sí yẹ̀yẹ́ o àbí kọ́ ọmọ fẹ̀sìn rẹ sí yẹ̀yẹ́ kọ́ ọmọ fi sosùn kọ́ ọmọ fi para o pé kókun ẹbí ọmọ bà já o yọ bà já nítorí ilé nkọjá o ó rí kẹ́sìn rẹ kọ̀ gbọ́ àwàdà ẹ̀sìn rẹ ọ̀gbẹ́kẹ́ so àmọ́ ló kọ pé àtìtúnjọ jẹ́ mọ̀lẹ́bí àjọ jẹ́ mọ̀lẹ́bí yẹn ọ̀sẹ̀ kù tí wọn ò ní ṣe ń tọ́ta pọ̀ ẹ̀sìn tiẹ̀ ń bẹ̀ ọlọ kí wọn ó sì kó ń wọn ò ṣe ń tọ́ta pọ̀ ẹ̀sìn rẹ lọ kí wọn kó tó di kí rẹ lọ kí wọn lẹ́yìn ìgbà tán rẹ. kò sí nǹkan tó burú gbogbo eléyìí kéèyàn náà wá rẹ di ẹni tí ò kankan ọkàn ti mú gbogbo wọn ta wọn lásán lásán ah, ọlọ́run ẹni tẹ́yìn ń pè lólórí bú ọmọ náà ó lè gba islam kó tó kú torí délé yìí á gbìyànjú láti rí i pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá ànábì kọ̀ wáyé látàrí àánú àní jẹ́ kí okùn ẹbí kọ́ gbẹ gbọ́wọ́ wa á mọ wọn mi sí so lọ́nà tó ṣe pé dáadáa tẹ̀yìn sùn ó lè mú kán padà di mùsùlùmí wọ́n wá ní kì í ṣe mọ̀lẹ́bí wa gbọ́jẹ́ káfíìrì lásán mọ̀lẹ́bí wa gan tí lórí súnà. ṣé gbogbo yín lẹ́sẹ̀ súnà lẹ́yìn tọ́ mọ̀ pé wọ́n ní ìsìn wọn ń bọ́ǹbù ẹ̀ ń ni bàbá rẹ̀ màmá rẹ̀ kọ́ àkókò marú kwe. wọ́n mọ wọ́n re rẹ ni tó o ní jẹ́ kókun ẹ̀bí ọjà nítorí pé ò tí ì ṣe súnà ìwọ máa ẹni tó ṣe pé okun ẹbí látọwọ́ rẹ kò ní já àwọn náà mọ̀ wá wo dáadáa tó ń ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kọ̀ láti pè ọ́ ńjọ́ kan wípé ah, súnà súnà tá à ń bú ọ tá à ń bú ọ yí báyìí kí ló kù àwa náà kù tá a fi máa ṣe súnà ẹ̀rí ìwọ náà bá aláǹfààní àti lè sọ̀rọ̀ tọ́lọ́mbà sànù rẹ̀ ló náà bá dẹni tí ń ṣe súnà sọ eléyìí túmọ̀ sí pé tí o bá ti sànù ẹgbàgbé ẹ̀ lè pèpè lọ sí Islam torí tí èèyàn bá ti láàánú ẹ kàn máa pé eh, ẹ sẹ́yìn okú kẹ́ wọ́n náà ni o ah, ṣé ìwọ ló kọ́kọ́rọ́ ọ̀nà ń bẹ lọ́dọ̀ rẹ ni so ìwọ yẹ kó láàánú ni káwọn èèyàn máa wọ̀ ọ́nà lọ́yẹ kó máa wù wá bóun ní kálukú ó sì sórí rẹ lọ́yẹ kó máa wù wá torí bí sẹ́mi bá ti sànà kọ́ wọ̀ ọlọ́run lè wo gbogbo eléyìí náà náà la kí n fi wọ̀ ṣe eléyìí pàtàkì ń bẹ yẹn bákan náà ẹ̀ríkẹ́ tí o bá ti sáànù iná ni wọ́n ní wọ́n pé máa tà nísìnyí wọ́n abẹ nìkan jẹ́ wọ́n ti fẹnu ya pátánì sí la wọ́n wá retí kí wò stamp ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí aṣíwájú nítorí kí wò ṣe òun náà ní kíkọ́ kọ́ndẹ́mù gbogbo nǹkan gbé wà lọ́nà tí wọ́n fi mọ̀ pé ìwádìí là ṣe ká tó dájọ́ láwọn àwùjọ tiwa kò rí bẹ́ẹ̀ náà tọ́mátì lẹ́nìkan nú. eriko pé oníkálukú yọ ọmọ wọ́nà láti sa láàkiri ajaja kápẹ́ nìkan rí pò lójijì nìsí láti ti jọ máa fìdí gbolẹ̀ ní dáàrí sẹ́ wọ́n kàn fún kan láti ni ṣé tóńtì lè bọ́ lẹ́nu àwọn èèyàn kò ní bọ́ gbogbo ẹni tó bá ti gbọ́dọ̀ rẹ̀ wọ́n bá gbọ́rọ̀ rẹ̀ dé kò ní wádìí láéláé. tó náà máa sọ nígbà ti fura pápá bíi two weeks ago mo ti fura gbogbo gbèsè tí ń gbé olórí ibú rẹ̀ <laughs> kí á ló ṣe torí ti lọ lówó ọ̀daràn láwùjọ Yorùbá yìí ẹ̀rí kò ní kálukú ọmọ mọ́ ọ̀ká ni ọmọ mọ́ ọ̀ká ni tí wọ́n ní ojú aláró kèé tó lè wọ́n fẹ́ rí sálẹ̀ aró ọmọ tí ó ṣe pèsè ju àwọn ṣe bí níbo kan lọ́gbà tó fi alówó máa lọ ẹ ṣe bí bọ́yá owó tiwa ló kú yóò bá lẹ́mu gbọ́n bá wádìí rẹ̀ títí tí wọ́n á káwọn sóògùn owó níjàre ìwọ̀n gbà tí èso pàrọ̀ ṣẹ̀ṣẹ̀ délé ayé yóò bá wọ́n bá tún máa gbé ká sóògùn owó ní ọ̀sán lákòókò ló ṣe ní àbálájì ẹ̀. wọ́n tún máa wá oríṣi sáǹpù tó ṣe wọ́n tún máa kọ́mẹ́ǹt lóríṣiríṣi gbogbo ẹjọ́ máa gbọ́rọ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀ kò bí yóò bá ṣe rí mi tó láwọn èrò onújọ́ gbẹ̀ndàlù kìyàmù òun ó tún sọkún ni ntí òṣojú rẹ̀ tí ọmọ yóò tún jẹ́ náà ní kí gbogbo ọjọ́ wọ̀ ṣe eléyìí kìí sí ọ̀nà tó dáa tó bá fà kẹ́kọ̀ọ́ àìláàánú ìní máa dé ká máa gbọ́ ní pé káwọn fi kún tíyẹn bá láàánú ẹ̀fẹ̀ ni tó ń bàjẹ́ yẹn sípò ara yín tó bá jẹ́ pé mi ni wọ́n sọrọ sọ̀rọ̀ báyìí tẹ́ ń rí légbé tẹ́ ń rọ̀ nágbà tó bá mi ni wọ́n báyìí ǹjẹ́ tẹ́ lójú ẹni tí mo ti níyì bí yóò jẹ́ kéèyàn kọ́ ẹnu ń jà bẹ́ẹ̀ ni wọ́n á sọ fáànàbí wa Muhammad sallallahu alayhi wa wa wọ́n kan ad-Dawsi wọ́n rán wípé kọ́ lọ bá àwọn ẹ̀yà rẹ̀ àwọn adáwò kọ́ lọ gba zakati wá lọ́dọ̀ wọn arákùnrin yìí kò dọ́dọ̀ wọn kò gbọ́ tí wọ́n sọ o ọkàn ti gbọ́ wọ́n ní wọ́n pé bóyá àwọn èèyàn ti kóra jọ pé àwọn ò ní san zakati fún Muhammadu kan mọ́ ẹni tó bá sì ràn wá yóò kẹ́ra òun ò tí ì débẹ̀ kọ́ gbọ́ wọn ni wọ́n pè iná ní rédíò ẹlẹ́jẹ̀ kó náà ṣe wá gbọ́ ọ wá sọ fáwọn tí wọ́n sọ pé ẹjọ́ o ẹjọ́ apàdà o ẹ̀hẹ́n wọn ni kó jùmọ̀ rí bi ẹsẹ̀ lóògùn ẹ̀ ẹjọ́ àlọ́sọ fáwọn náà kó àwọn èèyàn yìí wọ́n ti láwọn òsè ìsìláàmù máa wọ̀ wọ́n bá gbé ẹjọ́ wa bá nàbì sallallahu alaihi wasallam pé inna dawsan 'asat فادعوا عليها عصت وأبد فادعوا عليها والنبي صلى الله عليه وسلم àwọn ẹ̀yà dẹ́wùs àwọn ẹ̀yà mi wọn láwọn ọ̀fẹ́ ti wà ń sọ tàwọn ẹ̀yà yóò bá wọn lónìí àwọn náà rò pé ní gànàgànà bíi tàwọn lànà jù faqal anabi sallallahu alaihi wasallam sọ pé allahumma ihdi dawsan wa'ti bihim muttafaqun alayhi anabi ni wọ́n lọ àwọn dẹ́wò ìpè wọn ní gànàbí ọ̀sẹ̀ o anabi ni wọ́n dẹ́wò àwọn dẹ́wò bá mi kọ́ nà mà wọn kó sì bá mi kó wọn wá subhanallah sẹ́mi pé ara ẹni tí ń fẹ́ kó sépè yóò tutù torí ẹ ló ṣe jẹ pé wọn ní wọn pé àgbọ́dọ̀ máa gbọ́ àìláàánú ìní máa jẹ́ kéèyàn ogun lé wọn ní wọn pé wọn ní wọn pé wọ́n ní wọ́n pé téèyàn bá láàánú kò lè ta létí èèyàn láéláé torí kéèyàn ọmọ fi gbogbo ọrọ rúra rẹ̀ wò kótó di pé ọmọ sọ àsọlé lórí ọ̀rọ̀ tí wọ́n bá gbé wá nínú àánú wa sallallahu alayhi wa sallam ó náà ní pé tún láàánú lórí kìí ṣe lórí èèyàn lásán bí mẹ́mọ̀ kó sọ fún akóbìnrin kan wọná nítorí olóńgbò ó di olóńgbò mọ́lẹ̀ òjò lọ jẹ́nu koríko kọ́mọ́ bá kú kò sì mú oúnjẹ wá fún tólóńgbò fi kú yọ wá wọná nítorí eléyìí torí àánú torí ẹ̀ ló ti jẹ́ kókò sẹ́sìn yàtọ̀ sí Islam tó ṣàánú gbogbo nǹkan Islam tún ṣàánú. lórí ojú ọ̀nà táǹtọ̀ ọ̀sàánú títí bí abẹ́ igi táǹjókòó ọ̀sàánú débi omi táǹlọ́ pàá mu ẹ ṣọ́ra fún àyè mẹ́ta tí òjò èpè tí rọ̀ lùyàn ẹ gbọ́dọ̀ fi gbẹ́ lọ. anabi ó ní àárín ọ̀nà ẹnìkan gbọ́dọ̀ yàgbẹ́ sí àánú ni àánú ni. nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé wọ́n lọ sí sáàrin ọ̀nà èpè ni wọ́n fọ́ tó àánú tànàbí ní onímọ̀sẹ̀ tí ó di èèyàn ó ṣépè fún ó ní abẹ́ ẹ̀kí táwọn èèyàn ti máa ń gba dẹ́gun mọ́ yàgbẹ́ sí àánú ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ yàgbẹ́ sí kọ́ gbé pé àánú ló jẹ́ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ànábì níbi omi táwọn èèyàn máa lọ pa tí wọ́n máa pa mí bẹ́ẹ̀ mọ́ yàgbẹ́ bẹ́ẹ̀ torí gbogbo ẹni tó bá débi òní ṣàdúrà èpè ni wọ́n fọ́ mọ́ yàgbẹ́ bẹ́ẹ̀ torí àánú tá ànábì tún ní ànábì sallallahu alaihi wasallam ó ní nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo òun náà ni pé tí ẹ bá rí n tó lè pààyàn lára lọ́nà ẹ mú kú tí ó bá jẹ́ àánú kí ló ànábì fẹ́ sọ gbogbo eléyìí àánú ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ tí ó bá jẹ́ àánú èèyàn kan wọ mọ́ṣáláṣí ó sì bọ́ sókòtò ànábì sì ń wò tí wọ́n máa bọ́ sókòtò nu mọ́ṣáláṣí kí ló fẹ́ kó o fẹ́ bọ́ sókòtò sí nígbà tí èsì pọ̀ fẹ́ pààrọ̀ ó sì gbọ́ sòkòtò ń bá tún ń bá ń lòtù à èyí ti rí kí ló dé ọba bẹ̀rẹ̀ sí tọ̀ làwọn sọ ha bàbá kí ló ṣe tọ́ ọba pẹ́ kó tó wá sòkòtò rẹ̀ anabi ni ẹ má ẹ má ẹ má da ìtọ̀ máa ń di o àánú ni wàláhì tí tí bàbá ìmáàmù kan bá sọ̀rọ̀ ẹ̀ láyè kẹ́nìkan yàgbẹ́ tọ̀ sínú mọ́sálásí bàbá wa ní ẹ̀yin ọmọ yẹ ẹ má ṣe tọ̀ máa ń di ẹ má ṣe tọ̀ máa ń di ẹjọ́ tọ̀ gbádùn ah, bàbá ṣé kìí ṣe pẹ́ sí ah, ẹ fẹ́ ṣe akọ ẹ fẹ́ ṣe fọ́ wa bàbá ẹ jọ jìyà ni subahánàlá ẹ wà á nù ànábì wa sallallahu alaihi wasallam onílẹ̀ mú ẹ má ṣe tọ̀ máa ń di tura burú tí ó ṣẹlẹ̀ tẹ̀ bá ṣe tọ̀ máa ń di ó jọ aburú ká pọ̀ tọ́nu lọ ẹnìkan wọn bá sọ láti lọ ẹnìkan sí ń sẹ alihamudulilayi tọ sọ láti ti ọba jẹ ẹnìkan ní alhamdulilayi lórí sọlá àwọn sọhábà yòókù ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tùn lósì wọn ti tẹmálẹ ti gún lápá kó ṣe òwò lẹpọ sínú sọlá tí wọn ti máa ṣe alhamdulilayi nígbà tó parí sọlá tálẹ́ni tó sọ báyìí ó sì rọ ajáde wa tó ti mọ̀ pé tànàbì yàtọ̀ àì sọ bẹ́ẹ̀ nínú sọlá tó ní ohun rẹ ni tó dàbí ànábì ohun òrí táwọn eléyìí tó yẹ pé à ń ṣe sọlá tó lọ ẹni tó tì ń mọ́lẹ̀ ti tì ń mọ́lẹ̀ ẹni tó pọ̀ lápá ti pọ̀ lápá tọ́ba yẹ fà sí lórí sọlá ti gan wọn kó wọn bá jẹ kòbókò so ẹ wá wo ànábì sallallahu alaihi wasallam bó ṣe bá wù torí ẹ àánú ànábì sallallahu alaihi wasallam pọ̀ àánú yẹn. iná ni gbogbo èèyàn fi ṣe islam iná ni islam fi tàn ká iná ló fi já sí wípé ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ní gbogbo ẹ̀tọ́ wọnú rẹ̀ wọ. àwa náà lára a gbọ́dọ̀ di aláàánú sọ fún wa ó ní ó rí pé ẹrú ọlọ́ọ̀kan ó lọ. ní ojú ọ̀nà òǹgbẹ́ wọn gbẹ́ burúkú ó wá rí kànga kan ó sì bọ́nu kanga. ó fi bàtà rẹ̀ bomi ó mú òǹgbẹ́ lọ jíjáde tí ó tó na tó kẹsẹ̀ sọ́nà bàbá arajà ajá ń yọ ahọ́n síta ń fi ń báàrẹ̀ ní sànú kò sí rómi ń arákùnrin yẹn wá rí i pé ah irú tó mú ajá yìí máa yọ ahọ́n ta ajẹ́pọ̀ ń gbẹ irú èsì ń gbẹ tó náà fi ń wá omi irú rẹ̀ ní gbẹ́. padà ó tún lọ fi bàtà bomi wá ó wá bù fájà ọlọ́run torí pé ó fún ajá tọ́lọ̀ ń ṣe rírà títà rẹ̀ léwọ̀ ajá tó ṣe pé téèyàn bá ní lé kìrọ́ọ̀tù ni wọ́n máa dínkù nínú iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ síbẹ̀síbẹ̀ ajá yìí wá ló sànú lọ́lọ́wọ́n bá fi forí jìn lọ́lọ́run dúpẹ́ wọn ní wà nábì sallallahu alaihi wasallam ṣé èèyàn lè sànú ajá kó tó máa gbalada ànábì ní bẹ́ẹ̀ ni. إن في كل ذات كبد رطبة أجرا ẹnì kan ò ní sànù nǹkan tó ní ẹ̀dọ̀ fi ń mí tí ò tí kú kọ́mọ gbalada sọlẹ́ ìtumọ̀ sí pé àánú ọ̀gá wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam pọ̀ àǹfààní mà ọ̀nà ní káwọn náà máa gbìyànjú láti lò káwọn náà kọ́ sí i anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ láàrin àwa mùsùlùmí muhammadu rasulillah walladina ma'ahu ashidda'u ala al-kuffar ruhama'u baynahum àwa láàrin ara wa ó yẹ ká láàánú àánú ló yẹ káwọn mùsùlùmí fi máa bára wọn lò kìí ṣe ìwọ̀ dájú àti màá sáré pé mo gbẹ̀tọ́ mi ni ilé gbàtẹ́ni kankan ó yàn mí jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ ni ṣùgbọ́n tó bá wò pọ̀ rẹ ni nínú ẹ̀sìn Islam tó rẹ ọlọ́wọ́n bọ́ náà gbogbo wa aburú kéré ni àbọ̀pọ̀ wa ọlọ́wọ́n bá kọ́ bá wa gbogbo aburú kọ́ kò tọ́ ọlọ́nkọ́ bá kakú láwùjọ wa ọlọ́nkọ́ máa fún wa ní dáadáa sí kó lè wa jìnnà sáìdá subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الحمد لله